لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحابته أجمعين وبعد مستمعين الكرام إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم السماوات والارض عذاب يوم عظيم وإن يصرف عنه يومئذ فقد رحمه وذلك الفوز المبين وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير وهو الحكيم الخبير وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير وهو القاهر فوق عباده وهو الحكيم الخبير قل أي شيء أكبر شهادة قل الله شهيد بيني وبينكم وأوحي, وأوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ أينكم لتشهدون أن مع الله آلية أخرى قل لا أشهد قل إنما هو إله واحد وإنني لب وإنني بني مما تشركون الذين آتيناهم الكتاب يعرفونه يعرفونه الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون بناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون ويوم نحشرهم جميعا ثم نقول للذين شركوا أين شركاؤكم الذين كنتم تزعمون ثم لم تكن فتنتهم إلا أن قالوا والله والله ربنا ما كنا مشركين انظر كيف كذبوا أنفسهم وضل عنهم ما كانوا يفترون ومنهم من يستمع إليك وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن يروا كل آية لا يؤمنوا بها حتى إذا جاءوك يجادلونك يقول الذين كفروا إن هذا إلا أساطير الأولين وهم ينهون عنه وينهون عنه ويهلكون إلا أنفسهم وما يشعرون ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا يا ليتنا نرد ولا ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين بل مدى له ما كانوا يخفون من قبل ولو ردوا لعادوا لما نهوا عنه وإنهم لكاذبون وقالوا إن هي إلا حياتنا الدنيا وما نحن بمبعوثين ولو ترى إذ وقفوا على ربهم قال أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون قد خسر الذين كذبوا قاه الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون وما الحياة الدنيا إلا لعب ولهو وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون ولقد كذبت رسل من قبلك فصبروا على ما كذبوا وأوذوا حتى آتاهم نصرنا ولا مبدل الكلمات الله ولقد جاءك من نبه المرسلين وإن كان كبر عليك إعراضهم فإن استطعت أن تبتغي أن تبتغي نفقا في الأرض أو سلما في السماء أو سلما في السماء فتأتيهم بآية ولو شاء الله لجمعهم على الهدى فلا تكونن من الجاهلين إنما يستجيب الذين يسمعون والموت, والموت يبعثهم الله ثم إليه يرجعون والموت يبعثهم الله ثم إليه يرجعون وقالوا لولا نزل عليه آية من ربه قل إن الله قادر على أن ينزل آية ولكن أكثرهم لا يعلمون وما من دابة في الأرض ولا طائر يطير بجناحي إلا أمم أمثالكم ۖ ما فرطنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون والذين كذبوا بآياتنا صم وبكم في ظلمات من يشاء الله يضلله ومن يشاء يجعله على صراط مستقيم قل أرأيتكم إن آتاكم عذاب الله أو أتتكم الساعة أغير الله تدعون إن كنتم صادقين بل إياه تدعون فيكشف ما تدعون إليه إن شاء وتنسون ما تشركون ولقد أرسلنا إلى أمم من قبلك فأخذناهم فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون ولولا إذ جاءهم باسنا تضرعوا ولكن قست قلوبهم ۖ وزي وزين لهم الشيطان ما كانوا يعملون فلما نسوا ما ذكروا به فتانا عليهم فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون adúpẹ́ fọlọ́run ọba tí ọpẹ́ tọ́ sí a sì fi ìfolúwa náà ọba tí ìyẹn lérí ṣíṣe wa ní mùsùlùmí àti dídẹ̀mí wa sí ní mùsùlùmí títí dásìkò yìí abẹ́ ọlọ́run ọba àlékè ọlá kó ṣàánú wa kó ṣe wá ní mùsùlùmí délẹ̀ torí àwọn kan ń bẹ tánàbí wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tó ṣàlàyé fún wa òjíṣẹ́ ńlá Muhammad ó láwọn kan bẹ wọn ò máa sin lọ́hun wọn ò máa ṣiṣẹ́ àlìjánná hatta ma yakunu baynahu wa baynaha illa dira kò sí tí ó ṣẹ́kù láàrin àwọn àti kíkó sálùjẹ́ náà náà jùgbọ́n ọkàn lọ fàyànsíkò alẹ́ ìlìkìtà àbà tíra ó bá gbà wájú ẹ̀ àkọọ́lẹ̀ ó bá gbà wájú ẹ̀ fàyàmẹ́lúmi amẹ́lì alẹ́ nẹ́rì wọ́n bá bẹ̀rẹ̀ sí ní hùwà ọmọ náà fàyàdé kòlò ha yóò bá parí ìgbésí ayé sínú ọmọ náà látara bẹ́ẹ̀ yóò bá dọ̀mọ náà ọlọ́run má ṣe tiwa bẹ́ẹ̀ ní ló fi jẹ́ pé náà ulama láyà kọ́ fún ìlàlẹ̀ àwọn akíbà àwọn onígbàgbọ́ àwọn àfáà tọ́lọ́run ọba kò sí tí máa pa wọn láyà bí àtúbọ̀tán látara bẹ́ẹ̀ mo jẹ́ mùsùlùmí lónìí kìí ṣe ìdánilójú èèyàn sì lè fọwọ́ rẹ̀ sọ̀yà pé òun ó máa jẹ́ mùsùlùmí lọ́la látara jẹ́ mùsùlùmí tòní àyàfi ká bẹ lọ́hún pé tọ́lọ́run bó ṣe wá ní mùsùlùmí délẹ̀ ọlọ́run má jà wá lẹ́yìn ànábì ọlọ́run já bá ànábì wọlé ọlá ká bá ànábì wọlé ọlá lẹ́yìn náà mo wá jẹ́rìí pé kò sẹ́nìkan tíjọsìn tọ́ sí ní tòdodo àyàfi ọba tí ń jẹ́ Allahu ọba tààlà fíòfíò rẹ̀ kọjá gbogbo ohun tí ń jẹ́ ṣẹ̀dá gbogbo ohun tí ń jẹ́ ẹ̀dá pátá ìṣẹ̀dá ni àti gbogbo ẹ̀ pátá fi òfin ọlọ́run ọba tayọ ẹ̀ ọba ọ̀kan ṣoṣo ọba tí ò lẹ́gbẹ́ tí ò lọ́gbà ọba tí ò sáláfiwé fún bẹ́ẹ̀ sì lára láfijọ́ kan fọlọ́run ọba tá kì í ròyìn rẹ̀ pẹ̀lú nǹkan kan àyàfi ìròyìn tó pé ọlọ́run ọba tí ò lábùkù tí ò lábùjẹkù tádínkù kì í bá bẹ́ẹ̀ sì ni ọlọ́run ọba náà lè pé ń lékún kò lékún torí pó ti pé ọlọ́run báyìí òun náà ni ọba alágbára ọba olùkápá mo tún wá jẹ́rìí pé òun náà ló rán anábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bùnú Abdullah kó máa jẹ́ òjíṣẹ́ kẹ́yìn fún gbogbo àgbáńlá ayé lánàbí abáìdáhu kò sánàbí mi mọ́lẹ́yìn anábìwá Muhammad anábìwá Muhammad sallallahu alayhi wa sallam nínú àdìsí tó ti sọ fún wa pé lí khamsatu asma' mo láwọn orúkọ márùn kan etí Imam Bukhari gbà wá ó sì wà nù Muwatta ti Imam Malik náà níbi ètò kẹ́yìn anabi ni anẹlẹ akibu èmi ni akib èmi ni kẹ́yìn èmi anabi wá ṣe tafsiru kelima akib anabi ni aladi láìsá bá ìdáhùn nàbí yan èyí tó nàbí kan ò tún ní wá lẹ́yìn ẹ̀ Muhammadu òun ni òun ni mọ́hóyí anábì wá ní òun náà ni haṣiru òun wá ní ákíbù alẹ́dìlẹ̀ ìsàbádà ònàbí yón tí ó sànàbí mi lẹ́yìn ẹ̀mà wọ́n á jẹ́rìí pé ànàbí ìsàsálám bálagọ́rì sáàlà iṣẹ́ tọ́lọ́wọ́n bá fi ran ó jẹ́ dógóńgó ó jẹ́ dópin wàmáwúwà alálẹ́gọ́ ibìbí dọ́ní ànábì ò sáhún pẹ̀lú ntọ́lọ́wọ́n bá fi ran gbogbo bá ní ó fi jíṣẹ́ iná lè jíṣẹ́ gbogbo tọ́lọ́wọ́ bá ní ó pa wá láṣẹ ká máa ṣe iná lànàbí pa wá láṣẹ èyí tọ́lọ́wọ́ bá ní á jìnà sí gbogbo ẹ̀ lànàbí lé jìnà sí ló lé akóǹdíẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó ní mi ò gbé yín jù sílẹ̀ kí n rí nǹkan kan tí ó mú yín rí ìyọnu Ọlọ́run illa qad amartukum bihi àyàfi pé mo ti pa yín láṣẹ ẹ̀ mi ò sì rí nǹkan kan tó lè mú yín rí ìbínú Ọlọ́run àyàfi illa qad nahaytukum anhi àfi kí n ti kọ́ fún yín pé kẹ́ ẹ mọ̀ débẹ̀ adàlẹ̀ àmánà àmánà tọ́lọ̀ ń gbé fànàbí ànábì pé àmánà wà nẹ́sọ̀ àlè ọmọ ìṣe ọmọ yìí gbogbo ń tá a mọ̀ ṣe tá a rí ìyọnu ọlọ́run bíi tá a ṣàlàyé lẹ́ẹ̀kan gbogbo ẹ̀rọ ànábì ti ṣàlàyé wọ́tárọ̀ kalẹ̀ ọmọ alàlùbáyìdọ́ ó fi ìjọ rẹ̀ tá a mọ̀ síjọ Islam sílẹ̀ sínú ìmọ́lẹ̀. Si rìwáyà mi ní ala majatin bayda ojú ọ̀nà kan tó mọ́lẹ̀ gbòò láìlú akànnàhárìá òru àtọ̀sán rẹ̀ bákan náà lórí kò sókùnkùn bẹ̀ kò sì sí ìmọ́lẹ̀ rẹ́ṣúrẹ́ṣú kan ò sí ń bẹ̀ gbogbo ẹ̀ ló mọ́lẹ̀ gbòò lọ́yẹ̀ sí igun ani àìlà halik ẹnìkan ò ní gún rí kúrò lójú ọ̀nà tánàbí làkalẹ̀ yìí tọ́lọ́wọ́ bá ní ó wá sàlàyé rẹ̀ fún wa ilalik afẹ́ntí ọba parun ọlọ́run kó mọ̀ parun lẹ́yìn náà àwa tọrọ ìkẹ́ àti gẹ̀ fún jíṣẹ́ ńlá tí ń jẹ́ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam àtàwọn ará alẹ́ ẹ̀ tí wọ́n mọ pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n bá lùgbà àwọn sọ̀hábì ànábì àdúrà tọ́ sí wọn bó tilẹ̀ jẹ́ pọ́lọ̀ bá torí bẹ́ẹ̀ lómi sọ kí sọ́lọ́run máa ń ṣàdúrà kì í ṣe àdúrà pé ọlọ́run tọrọ o gẹ́gẹ́ àlàyé tá a ṣàlàyé nínú suratul ahzab inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima tá a sọ pé àgbọ́yé àwọn. tá a sọ yí pé àgbọ́yé àwọn ó ṣojú mi kòró sẹ́mi àwọn ó ṣojú mi kòró àwọn làwọn sàábí ànábì àgbọ́yé wọn nípa àyà yìí kìí ṣe pọ́lọ̀ wọn bá ń sọ pé Allahumma salli ala Muhammad kìí ṣe túmọ̀ rẹ̀ nìyẹn àwọn èèyàn ní ń tọrọ lọ́lọ́run ní kó máa tọrọ ìkẹ́ àti gẹ̀fà nábì àwọn mọ̀lẹ́kà ti tọrọ ẹ̀ ṣùgbọ́n lọ́run ọba àsàlátù tiẹ̀ ní díkìrùhù fi mẹ́láyì ilẹ̀ ààlá ìmọ̀ dárúkọ ànábì máa sọ nípa rẹ̀ fáwọn mọ̀lẹ́kà ló wá mọ́ àwọn mọ̀lẹ́kà wá máa tọrọ kí àtìgẹ̀ fún ọlọ́wọ́ nípa àwọn mọ̀lẹ́kà ṣe ń ṣe ẹ̀yin ara alẹ̀ ẹ̀yin náà máa ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti wá ń ṣe bẹ́ẹ̀ ànábì sallallahu alaihi wasallam ni máa ń sọ̀la aláyà salatan wahida sallallahu torí náà káwa náà ó lè máa kọ́sẹ̀ àwọn màláíkà gẹ́gẹ́ bá a ṣe ń kọ́sẹ̀ wọn níbi ìrun kíkí torí pé àwọn màláíkà ń kírun ń sánmà ọlọ́run fẹ́ káwa tòun náà ó máa ṣe bẹ́ẹ̀ lérílẹ̀ torí pé àwọn màláíkà rò pé àwọn nìkan làwọn ọlọ́run bí kálukú bá ti wá ń sin lọ́hún sí tà ń súnmọ́ lọ́hún sí náà láàmú dépò gíga sí lọ́dọ̀ ọlọ́run ọba tààlà àwọn sọ̀hábà anábì àwọn wọ̀nyí ni wọ́n fi ẹ̀jẹ̀ wọn wọ́n fi ṣe omi táàbùrin igi Islam tó fi wá dà lọ́yẹ̀ lónìí tá a bá wo ìtàn gbésí ayé àwọn sọ̀hábà oríṣiríṣi ìyà làwọn sàábé jẹ káwa gbádùn Islam lónìí irú bíi Khabbab òun ẹrú ni tẹ́lẹ̀ iṣẹ́ tí ń sì ń ṣe náà ni pé yìí máa ń rọ ìdà nígbà tó wá gba Islam sẹ́mọ̀ pẹ́rú ni àwọn olówó ẹ̀ ní kèé ṣe lójú àwọn ló tẹ̀lé Muhammadu ọmọ Abdullah wọ́n bẹ̀rẹ̀ sí fìyà jẹ nínú àwọn ẹ̀yà tí wọ́n fi jẹ òun náà ni pé wọ́n a máa yan bíi súyà wọ́n kógun náà lẹ̀ wọ́n wá gbẹ̀yìn rẹ̀ sókè tí náà yóò mọ jó tí yóò mọ wá kan ọ̀rá sìn ó ṣàlàyé ilé ìfànàbì nílùú nígbà rí gbogbo ẹ̀yìn rẹ̀ tó rí rakuraku àdàbì ní èé ṣe tẹ́yìn rẹ̀ fi rí báyìí ó ní bẹ́ẹ̀ ni o ṣeun òjíṣẹ́ ẹ̀yìn tóun yìí ọ̀rá tó bá jáde ń bẹ̀ ní mọ̀ pa náà tí wọ́n dá sábẹ́ òun nígbà tó ń wà nílùú ọ̀gá rẹ̀ tó ti ń fìyà Islam wọ́n ní àìsàn kan padà ṣe òun náà wọ́n á sọ pé àìsàn yìí àwọn oníṣègùn ìgbà náà ní kò sóògùn rẹ̀ ju wípé kí wọ́n máa fi rin gbígbóná jó látàrí òun náà padà jìyà yẹn kọ̀báàbù nìyẹn abáwọn èèyàn bíi Mus'ab bùnú Khumair tó ṣe wípé alòtò ní mọ́lòtà náà ni níbi aṣọ òní Mus'ab torí pé ìyá rẹ̀ olówó ni gbogbo èèyàn gbogbo wa náà lásì mà pé ẹni tó bá ṣe yí pé ọlá tó bá ń lé látọ̀dọ̀ ìyá lọ́lá náà ti wá ọmọ náà ó yọ ayọ̀ yóò gbádùn débi pé torí pé àwọn obìnrin akẹ́bàjẹ́ ni wọ́n kẹ́ ọmọ gbogbo obìnrin nílùú Madina àbí nílùú Mẹ́kà kódà ní gbogbo Hijaz àwọn òǹpìtàn wọ́n ní ni wọ́n máa ń wá ojú ni wọ́n máa ń wá ojú àfa àtàdákọ rẹ̀ ní ìsìn na Mus'ab pé kó fi àwọn ṣùgbọ́n nígbà tó gba ìsìláàmù ń kọ́ ànábì rí ti ń lọ nígboro Mẹ́kà lẹ́ni tó wọ aṣọ tá a lè pè lákìísà wa mi rí pé ẹ̀wọ̀ Mus'ab lánàá torí pé awalu rasul àkọ́kọ́ òjíṣẹ́ tànábì gbé dìde lọ sí ìlú Madina. láti lọ kọ́ àwọn èèyàn lẹ́sìn òun náà ni Mus'ab Mus'ab ló kọ́ àwọn èèyàn lẹ́sìn tí wọ́n fi wá padà wá sí ìlú Madina tí wọ́n wá ṣe kíni tí wọ́n wá ṣe béyà pẹ̀lú ànábì tí wọ́n fi wá ní kánábì òun ẹ̀bọ̀ Madina kò sí wàhálà mímíkan ò ní nílùú Madina ànábì wá rí Mus'ab tó wọṣọ bí àkísà ànábì ẹ̀ wo Mus'ab ọmọ ọlá ẹ̀ wá wo Mus'ab lónìí ẹ̀ wo ń lógun Uhudu nígbà tó kú aṣọ tí ń bẹ lára Músíàbù bo gbogbo ara ẹ̀ bó bá bo ẹsẹ̀ kò ní borí bó bá borí kò ní bo ẹsẹ̀ Ànábì ní kí wọ́n fi borí ẹ̀ ẹsẹ̀ rẹ̀ yókù wọ́n fi kókó wọ́n fi bo ni wọ́n fi sin Músíàbù. àwọn sàhábà nìyẹn àwọn èèyàn bíi Abu Huraira àwọn èèyàn bíi Salman Farisi àtàwọn àwọn Abubakar Umar Uthman àwọn Ali àtàwọn tí wọ́n pọ̀ bẹ́ẹ̀ tá a lè máa ṣàlàyé wọn ó ń bẹ nínú àwọn sàábé tí wọ́n so ẹsẹ̀ wọn mẹ́sìn ẹsẹ̀ ọ̀tún wọ́n so mẹ́sìn kan ẹsẹ̀ òsì wọ́n so mẹ́sìn kan wọ́n á lẹ́sìn sọ́tọ̀ọ̀tọ̀ tí ó fà wọ́n yabẹ́ ó láwọn míì tí wọ́n so ẹ̀yìn wọ́n so wọ́n lẹ́sẹ̀ méjèèjì mẹ́sìn wọ́n fẹ́ yìn wọn lélẹ̀ wọ́n wọ́ wọn kiri ìgboro mọ́kà ẹni ọkọ ka Quran ní Kaaba ó là ń pè ní Abdullahi ibn Mas'ud àwọn àbá lòun ní ẹni kẹrin tó gba islam lọ́wọ́ anabi sallallahu alayhi wa ọbụla abdullahi ibn mas'ud àwọn sàábẹ́ ń jíròrò pé ta ni ó ka quran torí ẹnìkan ò lè ka quran ní gbangba olóhùn lọ ó sì débi káábà ó ka quran ṣùgbọ́n kò tí ì ká débi kan tí wọ́n fi dọwọ bò wọn lù ú títí tẹ́ ẹ dákú lílù kò tó wíwọ́ báwa bá ka Quran lónìí níbi wòlímọ̀ àfa àkílà máa gbà àmọ́ gbowó àwọn kan tiẹ̀ gba náírà mọ́ dọ́là ni wọ́n ń gbà ń bẹ̀ àti pánstálì níbi wòlímọ̀ àwọn kan gẹ̀ẹ́sì ń ṣe wòlímọ̀ lónìí ṣùgbọ́n Abdullahi ibn Mas'ud tó kọ́ ka Quran tó ṣe wòlímọ̀ rẹ̀ ìgbájú ni wọ́n fi ní owó tí wọ́n ná fún ìgbámú ni wọ́n ná fún jọ náà. àwọn èèyàn bíi Abudar. àwọn èèyàn bíi abudar aligifari ìran gifari ni abudar àwọn ìran tí wọn ò níṣẹ́ méjì iṣẹ́ tí wọ́n ní gara ọlọ́ṣà dánàdánà ni wọ́n iṣẹ́ tí wọ́n mọ̀ wọ́n mọ̀ ń lu wọn nìyẹn sẹ́wọ̀n pé ìlú kọ̀ọ̀kan ló níṣẹ́ bàbá wa ń bí ní ìsìn tí wọ́n bá lẹ́nìkan tẹran á ti mọ̀ pé ìwo ni ó jẹ́ bí ò bá ti jẹ́ ìwo bóyá ó lè jẹ́ lọ́rin ojú tá a fi wo pé ń tẹran lẹ́nìkan á gbé kínní agúnmu bá agúnmu jẹ̀dí agúnmu àtọ̀sí agúnmu náà Òṣogbo ni tàbá ti rẹ́ nìkan ti ń sọ bẹ́ẹ̀ ó ń kálukú ló ti níṣẹ́ tiẹ̀ bàbá kan ti ń lùlù láti pa wọn ó bẹ́ẹ̀ ni iṣẹ́ tí wọ́n ń bẹ̀ iṣẹ́ olè ni kódà Nàìjíríà yà máa wọn ìlú kan tá a ti mọ̀ pé olè ni wọ́n ń bẹ̀ àmọ́ àmọ́ béèrè ó kọ ìlú lọ́wọ́ mi o wọn ò níṣẹ́ méjì ń bẹ̀ olè ni wọ́n já. Ja bẹ́ẹ̀ náà lòun ó sì wá gba Islam lọ́wọ́ anabi anabi ní kó nǹkan gbóná lásìkò yìí máa lọ lù ti gba Islam nígbà tí nǹkan bá dẹ̀ á ké sí ọ nígbà náà ó ti gbọ́ pọ́nrọ́ tó kú lọ́dọ̀ ànábì Káàbà ló gbà lọ kí ló lọ wí bẹ́ẹ̀ ashhadu an la ilaha illallah la wa wa kò wí bẹ́ẹ̀ tán ti bẹ̀rẹ̀ sí ìlú torí pé àwọn gbọ́ yàtọ̀ sáwọn tòní tí ò mọ̀ tún mẹ́ẹ̀ ló jẹ́ wọ́n máa fi wálẹ̀ àwọn ti mọ̀ pé n ti ń sọ ni pé gbogbo n ti ń jẹ́ òòṣà àti àṣà tí ò bá tọ́lọ̀ mu òun ti pa tí òun ò sì ní bá wọn kópa bó ti wulẹ̀ kó mọ́ mọ́ ṣùgbọ́n bá a bá ṣe láìláì lọ́la wọ́n ti mọ̀ pé rọ́là ń pa àtúnbọ̀ wálé àjọ jíròrò òrò tá a ṣe bí wọ́n ṣe sọdún eégún àjọ jíjòrò rẹ̀ ni bá a sì ń bẹ lókèèrè bá a sì ń bẹ lókèèrè á ń sẹ́lé á fi owó kí á fi owó tiwa torí na tàbá ti ta ní láyéláyé láwọn ọmọdé wọn sí ilé ẹsẹ sílá na wọn bàá na lọ́dà pé kò dé wọn tàn dé lọ́là. ṣùgbọ́n táwọn yẹn àwọn ará amẹ́kà wọ́n ti mọ̀ pé ntọ́kùnrin ń sọ yóò ṣe ní wíwù náà látàrí tàbá ti pé wọ́n ní kíní kan táwọn bàbá wa máa bọ tẹ́lẹ̀ ń bínú ó ní ó jẹ́ káwọn ọmọ wa tó wà lẹ́kọ̀ọ́ Àbújá àti ìlú èbó wọn ò fẹ́ ríṣẹ́ mọ́ o àbí lẹ́nu ọjọ́ mẹ́ta àwọn ọ̀dọ́ kú púpọ̀ wọ́n ní òòsà kan ń bẹ tí wọn ò bọ́ mọ́ láti bí ọdún mẹ́jọ wọn ló lọ yọjú sí bàbá kan pé ń bínú pé kí wọ́n bọ̀ òun tí wọn bá fẹ́ káwọn ọ̀dọ́ máa kú mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbogbo nǹkan wọ̀nyí wọ́n ti mọ̀ pé láìláìláìláwà ọlọ́run kó wa ẹlòmíràn ni ẹ àwọn mọ̀ ṣùgbọ́n kí gbogbo ẹ ó lè dá náà ni àwọn yẹn làwọn tí wọ́n ti da lórúkọ mọ́ ṣapa ọlọ́run mọ́ sí wa lọ́kàn wọn àbúdá àbùsà lọ́rọ̀ kan wọ́n lù wọ́n fẹ́ palẹ̀ nìkan wá ní à ẹni tẹ́ fẹ́ pa iye ọmọ gìfárí bẹ́ẹ̀ bá ti pa ẹ dáràn o wọn ò ní pa yín ku ẹyọ kan tẹ́yìn bá ti ń kọjá sẹ́yìn kọ́ ara mọ́ka oníṣòwò ni wọ́n ìlà fi Quraish ila fihim rehilata ṣìta ìwàsọ̀ì wọ́n máa ń ṣèrìn àjò wọ́n sì gbàlú wọn kọjá ni wọ́n fi ilẹ̀ gbàgbà táwọn bí wàá délùú lè sọ àwọn èèyàn wò pé eruku wo ló sọ yìí àwọn wo ní bọ̀ wá jagun ojú ogun àwọn èèyàn tó ti gun dábìnù lọ gun dábìnù lọ níbẹ̀ ilẹ̀ ni ilẹ̀ eruku ni bẹ́ẹ̀ bá gbogbo ẹ̀ eruku ó sọ àwọn èèyàn ti ń bẹ̀rù ànábì sallallahu alaihi wasallam wá rẹ́rìn tiẹ̀ ọlọ́run ti fi hàn wá ní ọmọ ìwọ̀rí abúdárù ni abúdárù wá kó gbogbo ìran rẹ̀ wá sí ìlú Madina ó ti sọ wọ́n di mùsùlùmí pé kí wọ́n á gba Islam lọ́wọ́ ànábì ó nìkan ẹ wo àwọn dánàdánà ó sì yí gbogbo wọn padà àwọn òṣìṣẹ́ mọ́ wọ́n sì gba Islam àwọn tẹ́lẹ̀ bọ́ tẹ́lẹ̀ ọlọ́run kó ṣàánú wa gbogbo wa tá a sì jókòó ṣàṣánú wa lórí èèyàn kan fàánù dìran inú ran rẹ̀ kódà ẹlòmíì wa wọ́n tún ti fa ọmọ rẹ̀ kú ònú islam ọmọ ara ẹ̀ tó bí ni o wọ́n tún ti mú kú ònú islam kò sì rí eṣinṣin ilé wọn fà sínú islam lótẹ́rí náà ẹlòmíì ní ẹ ìbé èèyàn làwọn sàábé èèyàn làwọn náà sórí pé kò jọra wọn kò jọra wọn o ẹ má fi wọn wéra wọn o ọ̀tọ̀ lójú ọ̀tọ̀ lójú o ṣó tiẹ́ ọ̀tọ̀ sí lẹ́jà ọ̀tọ̀ ní kíni ẹ̀já owó ẹ̀já òjò owó ẹ̀já o látara bẹ́ẹ̀ kò jọra wọn alomi ẹnu wọn máa jẹ sẹnu jáwáyà láàpè yóò ní ẹhẹ bí sàbẹ bómù rìjàl wà náà nù rìjàl èèyàn làwọn náà èèyàn làwọn náà èèyàn jó èèyàn lọ o ìdínú tọ́lọ̀ fi yànnà yẹn nu Qur'an ó dá akọ wọn lọ́tọ̀ ó sì sọ̀rọ̀ wọn lọ́tọ̀ ọlọ́wọ́n á ní gbogbo ẹni tó bá fẹ́ sóríire yóò máa tọpasẹ̀ wọn walladina taba'uhum bi ihsan tó bá fẹ́ soríire o ó mọ̀ tọpasẹ̀ wọn àwọn ti kọjá lọ ṣùgbọ́n orí ti elélẹ̀ ni ó wà á mọ̀ tọ̀ tó bá ti fẹ́ jánú gbẹ̀ tó bá ti fẹ́ bọ́nú gbó bó ṣe rí ṣùgbọ́n àdìsí tó sọ pé aṣọ abika nujum ayúhùmù kò tàdé ìtumù tàdé ìtumù mi gbogbo wọn dàbí ìrọ̀wọ̀ ike bá tẹ̀lé inú wọn o àdìsí wọn o ọlọ́run wa. ìkẹ́ àtọ́lọ ọlọ́run kó máa bá aṣíwájú ẹ̀dá tí ń jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ará alẹ́ rẹ̀ tí wọ́n mọ̀ pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n bá lùgbà kíkẹ́ náà mọ́dà ọdún àwọn wọ̀nyí kó kárí gbogbo mùsùlùmí àgbàlá ayé pátá tí ó yà wá náà lẹ̀ lẹ́yìn ilé akíra ní kíkí ti Islam pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. aya tí a ń sàlàyé fúnra wa lánàá náà ni aya ẹlẹ́ẹ̀kẹrìnlá nínú sọ́rọ́tù An'am tí í ṣe súra ẹlẹ́ẹ̀kẹfà ọlọ́run kó ṣàánú wa wọ́n kà fún wa a sì máa tún ṣàlàyé síwájú náà ni. ولا تكونن من المشركين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم abẹ̀rẹ̀ àlàyé ọ̀rọ̀ ọlọ́run tó ní tá ń pè ní tafsirul Qur'an pẹ̀lú sísáde ọlọ́run kò lọ́dọ̀ àṣẹ ìtàn ẹni ẹ̀kọ́ ẹni ìgbín ọlọ́run mẹ́jọ ráyè láàrin wa bismillahir rahmanir rahim ní orúkọ ọlọ́run ọba tí ń jẹ́ Allahu arahman ọba àjọkẹ́ ayé arahim ọba àṣàkà láìra ọlọ́run ọba ní kul agbẹ̀yìnrán lọ ìhàtàkìdù wàlíyà fàtìrì sàmẹ́wà àti wàlárd wàhùwà yùtàìm wàlà yùtààm kul inni umirtu an akuna awwala man aslam wàlà takunanna minal mushrikin. ọlọ́run ọba àlejò ọlá ní ìrẹ́ ànábì wí fún wọn sallallahu alaihi wa sallam àwọn wo ni àwọn mùṣìríkì Mẹ́kà àti gbogbo mùṣìríkì tòní náà ọlọ́ni àgọ́ ìrọ̀lọ́ attakhidhu waliya ṣé ẹlòmíì tó yàtọ̀ sí olùdáwa ọba olùdáwa ọba tó mọ̀ wá ṣáájú kó tó mọ̀ wá ọba tó mọ̀ gbogbo nǹkan lámọ̀tán ọba tó ní gbogbo ti ń jẹ́ ìkápá àti agbára sóò ni màá wá gbé jù sílẹ̀ màá lọ mú mi ń dún nìyí ẹni yàtọ̀ sí wálé ìyá ni màá lọ mú ní aláàbò so ni màá lọ mú ní aláfẹ̀yìntì so ni màá lọ mú lólùwà so ni màá wá mú lọ́rẹ̀ ẹ̀mùlẹ̀ òun ló gbé wa débi wàlíyá ń ń bí amúwá ìtumọ̀ rẹ̀ ó kó nǹkan méjì sínú àlìwìláyà àti wàláyà wìláyà yẹn òun náà ni ìṣèjọba òun náà ni ìmọ̀ ní agbára asúlùtọ̀ lórí èèyàn ìmọ̀ ní kápá lórí èèyàn ìmọ̀ ní agbára àṣẹ lórí èèyàn ìmọ̀ darí tí wọ́n ń pè ní tí wọ́n ń pè ní sovereignty agbára àṣejọba ìmọ̀ ní asàlàyé èèyàn pé ọlọ́run ọba nìkan ló ní kéèyàn jẹ́ hákímù ńlọ́lọ́ ní ubi ah kàmílì hakimin gbogbo àwọn hukama gbogbo àwọn hakim gbogbo wọn pátápátá ìyẹn kìí ṣe adájọ́ nìkan àwọn aláṣẹ ẹ rí pé tí wọ́n bá fẹ́ sọ yí pé rọ̀ísù dáúlà wọ́n lè pè ní hakimu dáúlà president inú ni gbogbo wọn pátá ọlọ́run lòun lòun ju gbogbo wọn lọ ọlọ́run ọba oní máàlìkàlì mólìkì ìṣèjọba pátá ọwọ́ ọlọ́run ọba ló wà ẹni tó bá wu ọlọ́run nínú àwọn ẹ̀dá ẹ̀ yóò wá gbéjọba lé lọ́wọ́. gbòrògbò ti yé ó máa ń fún ẹni tó wù ní agbára yẹn láti lò yóò wá máa wo bí ó ṣe lò sí. ọlọ́run ọba ní alazizu ó lọ́ba alágbára ẹni tó bá wù nínú ẹ̀dá yóò wá fún lágbára yóò máa wò bí ó ṣe lo agbára náà sí. ó ní mudillu ó ní yẹpẹrẹ èèyàn ọlọ́run ọba máa fi yẹpẹrẹ dáàyàn wò yóò wá wò pé bóyá yóò lọ sóògùn pé kóun ó lè níyì sẹ́yìn pé àwọn èèyàn máa sóògùn ẹ̀ pé táwọn bá débi kan káyà àwọn èèyàn máa já àwọn píríncípà sùkúù wọn á máa sóògùn ẹ̀ táwọn ọmọ sùkúù bá ti rí wọn àyà wọn ó ṣe kíra táwọn tíṣà bá ti rí wọn àyà wọn ṣe gra àwọn vice chancellor university náà máa ṣe táwọn principal officer sí bá ti rí wọn àyà wọn já a ní bùkátà sí téèyàn bá jẹ́ mùsùlùmí mùsùlùmí ò ní bùkátà sí abẹ́lòmíì náà bóyá ò ní ṣe àmàánú ẹgbẹ́ yóò ní àwọn èèyàn tiẹ̀ tí máa gbòòn jù lẹ́nu jù òun odidi sí wọn ni wá ṣoògùn bẹ̀rù wọn bá ti ń rí ọba àyà wọn ò ni àti panumọ́ gbogbo tó bá ti sọ ní mítìnì yín báyìí ẹnìkan ò ní yí padà tó bá ti sọ náà ni káyé bá ṣe ṣe ni ó yẹ kó àjọ ń fún kò í ṣòun làjọ tọ́ sí ẹ kó fún àwọn ẹni ó dà bẹ́ẹ̀ yóò lọ ṣoògùn ẹ̀ gbogbo orú nǹkan wọn yẹn àdánwò lọ́lọ́run fi ṣe fún ẹ wá wo ibi tó lọ sọra rẹ̀ sí ó lọ sọra ìdọ́mọ ẹlẹ́yìn èṣù ó lọ mú èṣù ní wàlíyù àlewìláyà èyí ni a ṣàlàyé ẹ̀ lánàá òun náà ni agbára ìṣèjọba gbogbo tí ń jẹ́ ìdarí ọlọ́run ọba ló ní àgbọ́dọ̀ mẹ́lòmíì káfíìsípò rẹ̀ àwọn yorùbá àwọn ọba àjọ wọn gbé wọn sípò ẹ̀ irú ipò yẹn ni fìrì àwọn náà fẹ́ gbéra ẹ̀ sí ọlọ́run kò sànù wa ẹlẹ́ẹ̀kejì ni àlewàláyà ohun tó wá látara yìí máa nífẹ̀ẹ́ àti máa súnmọ́ àyàn ọwọ́ sàlàyé pé Allahu waliyul ladina amanu ọlọ́run ò ní jẹ́ ọ̀rẹ́ ẹnikẹ́ni àyàfà àwọn onígbàgbọ́ òdodo àwọn sàlàyé pé àwọn ọ̀rẹ́ ọlọ́run àwọn awliyaullah fil ardi wọ́n ní àwọn khosais wọ́n ní àwọn àdámá ta gbọ́dọ̀ rí lára wọn àkọ́kọ́ ní imani amáyà rẹ̀ wá lánàá ẹlẹ́ẹ̀kejì ní atakuwa wọ́n nípa ọlọ́run rẹ̀ wá karama ọlọ́run ọba ò máa ṣe àwọn nǹkan kan kọ̀wárìkùlẹ̀ áádà àwọn nǹkan kan tó tako bá a ṣe mọ̀ pé kinní yẹn máa rí tẹ́lẹ̀ lórílẹ̀ mo mú àpẹẹrẹ wá màálù tí ò bímọ tí ò sì lóyún kéèyàn ó fọwọ́ ra ọyàn rẹ̀ kí wọ́n sì fún odidi korobá àbí odidi garawa wàrà tútù kí wọ́n fún bẹ́ẹ̀ a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ karama nìyẹn a tún wá ṣe òpinya láàrin kàrámà àti ìdàkejì rẹ̀ èyí tó wá òun náà ni mùṣáwádà aṣàlàyé láàrin aṣàlàyé òpinya láàrin ẹ̀ wípé kàrámà àti mùṣáwádà yìí méjèèjì ó jọra wọn ṣùgbọ́n àwọn èéṣe kan tàkọ́kọ́ tí í ṣe karama òun wá látọ̀dọ̀ síhìrù ida òun wá látọ̀dọ̀ èṣù wọ́n jọra wọn ni wọ́n yé ṣe kan àwọn kan sì tún ń bẹ nínú idán tó kàn jẹ́ gbájú ẹ̀ kèé ṣe pé bóyá wọ́n gba wọ́n lọ wá ìrànlọ́wọ́ èṣù kankan lérí ẹ̀ ṣùgbọ́n wọ́n kàn lo ìmọ̀ tiwọn tó kọjá àmọ́ àwọn tí wọ́n jọ wà lásìkò náà láti fi ṣe bẹ́ẹ̀ irú àwọn tí wọ́n bá ń pidán ta lọ wò wọ́n nínú gbọ̀ngàn ìyẹn nínú hall wọ́n lè lo iná kí wọ́n sẹ́ẹ̀tì iná kí wọ́n ṣe àwọn iná yẹn lọ́nà kan tá a fi rò pé bóyá wọn ò sí lórí ibi tí wọ́n dúró sí mọ́ yóò kà ṣe é wọn ò ti lọ ó ti parẹ́ ó sì ń bẹ́ńbẹ́ ṣùgbọ́n wọ́n tò iná yẹn lọ́nà tí kò fi ní hàn sí àwa tá a wà ní ìjókòó ó sì wà ń bẹ̀ stage set ni àwọn tí wọ́n kọ́ṣẹ́ mọṣẹ́ nípa tá à ń pè ní theatre art àbí performing arts àbí dramatic arts àwọn kan máa specialize lórí effect lórí iná àwọn àrò pé bóyá ah, ó ti rá kò sí rá ń bẹ̀ ń bẹ̀ wọ́n lè fi hàn kó gé orí ara ẹ̀ orí yóò sì ní sí ń bẹ̀ ṣùgbọ́n kò gé orí ara ẹ̀ iná yẹn ni wọ́n fi ṣe yóò dàbí ẹni pé kò lórí mọ́ ìsìnbẹ́ńbẹ́ irú àwọn èèyàn ni kìí ṣe pé wọ́n wá ràn lọ́wọ́ èṣù ìmọ̀ tí wọ́n ní tó ju ti àwọn ọ̀pọ̀ èrò lọ ni wọ́n lò ń bẹ̀ irú àpẹẹrẹ kan tí ṣe Adam bàbá Adam kọlọ́nsà foríjì fún bàbá tí wọ́n mú wá nípa jíju ẹyin sínú ògò wípé ẹyin tí wọ́n máa jù nínú ògò pé ó ti ní bí òróró kan tí wọ́n ń pè ní ṣe fáínjà kọ́ wọ́n ń pè téèyàn bá mu tó bá ju ẹyin ń sí títí bíi májú yóò ti rọ̀ ṣùgbọ́n kò ní fọ́ bó ṣe wá rọ̀ yẹn yóò há mu yóò agba núgò yóò jù sí nígbà tí yóò bá dé núgò tó bá pẹ́ yóò lè yóò agbe síwájú láàárọ̀ ọjọ́ kìí tẹ́ ẹ̀ bá dọ́dọ̀ ẹni ọ́ ah! ọkùnrin yìí alágbára ni ó ju ẹyin sí núgò bẹ́ẹ̀ sì ni ìmọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ yẹn ló fi ṣe bẹ́ẹ̀ wọ́n sọ àwọn tẹ́bá lọ késẹ́ẹ̀tì wọn kan tí wọ́n ṣe lórí ó wọn kìí ṣe kan idán àti mọ̀jíza wọ́n ní wọn ì ṣe nǹkan o wọ́n mú wá nípa irun awọ ẹkùn àtejò àti gbogbo nǹkan báwọn sásàlàyé rẹ̀ tó pọ̀ gan bẹ̀ ṣùgbọ́n àwọn kan bẹ tó jẹ́ pé ìmọ̀ ni ta ni ta kàn lò díẹ̀ fáwọn èèyàn bí kéèyàn ra fi kẹ́míkà kan sẹ́nu èso kéèyàn lu mílíkì kẹ́míkà yẹn àwa sì ti mọ̀nú kẹ́mísírì pé yóò chẹ́ǹjì kọ́lọ̀ mílíkì ń sí pupa á sì lu mílíkì púpọ̀ mọ́ á jáde yóò ní ó sọ mílíkì dẹ̀jẹ̀ kéèkéèyàn sọ̀dà èèyàn ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn máa fi èèyàn náà sí gbájú ẹ̀ fáwọn èèyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n lẹ́yìn tá a sòpinya àwọn kan ń bẹ àwọn yẹn wọn kì í ṣe ọpọlọ lásán wọn lò àwọn àtẹ̀sù ló múlẹ̀ wọn sọ oúnjẹ téèyàn jẹ láàárọ̀ ìbéèyàn bá dọ́dọ̀ wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àṣàlàyé ẹ̀ lánàá lẹ́yìn èèyàn làwa sọ wípé ọlọ́run nílá òun bó ṣe rọ fílẹ̀ àyà àti dùnìyàwó fílẹ̀ àkírọ̀. ọlọ́run ní àwọn ya Allah àwọn ọ̀rẹ́ tòun láyé yóò máa bẹ fún wọn bùṣírọ́ ìròdùnú ó máa bẹ fún wọn láyé wafil akhirah yóò sì máa bẹ fún wọn lọ́run kí wọ́n làwọn ìròdùnú táyé alákọ̀ọ́kọ́ ń bẹ òun náà ni káwọn ẹni rẹ àwọn tí wọ́n jẹ́ ní ọlọ́run kí wọ́n máa sọ̀rọ̀ ń tọ̀hún ní dáadáa ìròdùnú látayé nìyẹn pé ní ọlọ́run ni. Dáadáa, àwọn tá a mọ̀ sẹ́ni ọlọ́run àwọn fúnra ara wọn wá ń sọ̀rọ̀ ẹni yẹn wọ́n ń ròyìn rẹ̀ dáadáa a jẹ́ pé ó ń ó ti ń gbọ́rọ̀ ó dùnnú dáadáa látayé nìyẹn torí náà tó bá jẹ́ nìkan táwọn ẹni ọlọ́run tí wọ́n ń ròyìn kó o mọ̀ pé ìró dùnnú ni fún ẹ látayé ṣùgbọ́n tó bá àwọn ẹni èṣù ni wọ́n ń ròyìn ẹ pé àbọ̀bọ̀ ah, yẹn àwọn gba tiẹ̀ in fact kò kọyìn àwọn kéré a ó ti mọ ego kò sí bó bá ti ń kọjá ń bí àgbégo kan ti wá fún wa ni á dẹ̀ fún wa lówó ọjà so tí mo wọ ọjà tó wáyé pé àwọn yẹn ni wọ́n ròyìn rẹ káàkiri nígbà tó lò fẹ́ dìbò àwọn ni wọ́n tò àwọn ni wọ́n lé gbogbo èèyàn kúrò níbi àpótí àwọn ni wọ́n tò sẹ́yìn ẹ tí wọ́n dìbò ìró obú ìró orí ibú làwọn èèyàn ti ń fún ọ látàyè yẹn mìíràn ó lè ya ìṣà ìtàn ni ọ nínú àwọn ọ̀rẹ́ èṣù ló wà wọn ṣùgbọ́n àwọn ẹni rẹ ní ròyìn ẹ ó wà nínú àwọn ẹni rẹ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ń bẹ òun náà ni kó jẹ́ wípé dáadáa máa rọ̀ ọ́ lọ́rùn láti ṣe rere a máa yá ọ lára láti ṣe gbogbo ntọ́lọ́wọ́n bá pa láṣẹ a máa dùn mọ́ ọ nínú tó ń bá ń ṣe ntọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀ ìmọ̀ ń ní ọ lára láti ṣe àwọn ntọ́lọ́wọ́n bá lóhun ò fẹ́ inú rẹ kì í dùn tó o bá rí tí ń ṣẹlẹ̀ èrò ìdùnnú pé ọ̀rẹ́ ọlọ́run ọba ni ọ́. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní wa ju'ila sọlá qurratu aini a ṣe irun ní ìtutù ojú fún mi irun kíkí a ṣe ní kíni ìtutù ojú fún mi tí wọ́n bá sọ Allahu akbar Allahu akbar láàárọ̀ kùtùkùtù tó bá ti lè pòṣe. Oye sínú àwọn ẹni ò sínú àwọn ọ̀rẹ́ ọlọ́run nù torí pé tọ́lọ́run ọba ní ọ́lá nìyẹn ìró búlò tí ń gbọ́ látàyè òun ṣùgbọ́n tó wá ń kí wọn ò ní pè irun ni àsìkò òun ti tó náà tó ń tara padà ọlọ́ọ̀gbà nínú ẹ̀ wá dùn bùṣírọ́ọ̀kùn ìró ìdùnnú pé o ti jẹ́ kan náà àwọn ọ̀rẹ́ ọlọ́run látàyè nìyẹn tó o bá rí ibi tí wọ́n ti ń ṣaburú inú rẹ̀ ń dùn kó o mọ̀ gbé ọ̀tọ̀ ọlọ́run ní ẹ́ ò sí nú àwọn àdáhù ló wà nú àwọn ọ̀tá ọlọ́run ló wà ò sí nú àwọn àwòlẹ̀ Allah ọlọ́run ọba náà sọ gbéńgbà tá a bá rí àwọn èèyàn níbi tí wọ́n ti ń fọ̀rọ̀ ọlọ́run ọba ní ká tètè kú o tá a bá kú so bẹ́ẹ̀ شيء فبشر عباد الذين يسمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب ọlọ́ni والذين اجتنبوا الطاغوت àwọn tí wọ́n jìnnà sí tá a mọ̀ sí tọ́gùtù náà ni àṣẹ ìtọ́n àti gbogbo àwọn tí wọ́n pera wọn sí àyè àṣẹ ìtọ́n àwọn tí wọ́n kọ̀ láti sin àwọn tọ́gùtù tọ́gùtù àfa nínú usulu salafa wọ́n sàlàyé fún wa pé tí wọ́n pe tọ̀wàgìt wọ́n pọ̀ wọ́n ní nínú wọn ní mọ̀nàúbídà wà úwà rọ́ọ̀dín ẹni táwọn èèyàn ń sìn tínú rẹ̀ sì dùn sí bí wọ́n ṣe ń sìn òun ìkànnà àwọn tọ́gùtù lòun náà irú ẹni yẹn tọ́gùtù lòun náà wọ́n ń jọ́sìn fún inú rẹ̀ wá ń dùn báyàn ṣe dọ́dọ̀ ẹ̀wọ̀n forí balẹ̀ fún bàbá o bàbá o kẹpẹ́ o tí ní o ti gbogbo èèyàn sáàrà bàbá wọn sàn forí lélẹ̀ inú ẹ̀ wá ń dùn tọ́gùtù nìyẹn ó yẹ kó sọ fún ẹ pé ẹ má forí kanlẹ̀ fún mi mọ́ ẹ̀mí èso Iná inna masajida lillah fala tad'u ma'a Allahi ahada gbogbo àwọn àyè tá a fi ń sin lọ́run àìfi sin yàn o ẹ jọ. wa anabu ila àwọn wọ̀nyí wọ́n ṣẹ́rí padà lọ sọ́dọ̀ ọlọ́run wọ́n ronú pìwàdà sọ́dọ̀ ẹ̀ yóò máa bẹ fún wọn bùṣírà ìró ìdùnnú ọlọ́run bá ní fún wọn ní ìró ìdùnnú àwọn ẹrúsìn ọlọ́run àwọn wo ni àwọn tí ń gbọ́rọ̀ ọlọ́run ọba èyí tó dáa jù nínú ọ̀rọ̀ tí wọ́n ń gbọ́ níbi wáàsí làwọn máa ń mú lò. ọlọ́run ní àwọn wọ̀nyí làwọn tá a ti fi mọ̀nà òun fúnra òun lòun fi wọ́n mọ̀nà. àwọn wọ̀nyí lórí wọn pé umulul alibab àwọn yẹn ni orí wọn pé àwọn yẹn ni wọ́n ní làákàyè. irọ́ ìdùnnú nìyẹn tí n bá ti ń wù ọ́ dáadáa láti máa ṣe ọlọ́run ọba náà sọ bẹ́ẹ̀ ọlọ́run ọba ní nínú wàlẹ́ẹ̀lì ìdáyà kò ṣá. والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى سنيسره fàámẹ́mẹ́n àtọ̀ gbogbo ẹni tí ń bá ń tọrẹ wátàkọ tó sì páyà ọlọ́run wàsọ́dàkọ̀bẹ̀lẹ̀ hosina Islam alẹ́ hosina alukur'an alihusna sunna alihusna sọdakọ ó pè é lódodo islam ó pè é lódodo alukur'an ó pè é lódodo sunna fasanu yasiru olele yusra. gbogbo ohun tí ń jẹ́ dáadáa ṣe ní ìrọ̀rùn fúnrú ẹni bẹ́ẹ̀ kò ní nílà wàá mẹ́mẹ́ ń bá kila wàá sítágbóná wákàtí dábàá bílẹ̀ husna fásánù ìyá sèrò òlélẹ̀ ṣùgbọ́n máa ń kà máa kí ló pé ẹni ó bá ṣàwọn tí èyí náwó sójú ọ̀nà ọlọ́run wàstágúnná tó wá ríra ẹ̀ lẹ́ni tó ti tó tán gẹ́gẹ́ bọ́lá wọn ṣe sọ nínú Qur'an fún ànábì Muhammad sallallahu alaihi wasallam nù suratu Abasa. àmọ́ mẹ́nìsítà fàáńtàlà òtàsọ́dà wà máa lè ká láyà zaka fàámẹ́ máa ń já akàyásá wà wà yà ṣá fàáńtà àní ọlọ́nkọ́ wa mùsùlùmí lẹ́kọ́ ni látara àṣẹlẹ̀ kan tó ṣẹlẹ̀ nígbà ayé ànábì anábì ń bá àwọn ọ̀tọ̀kùlú sọ̀rọ̀ anábì ń bá àwọn abẹnugan nínú ìlú ń bá wọn sọ̀rọ̀ anábì ń bá àwọn sànmọ́rí inú ìlú níjọ́ náà ń bá wọn sọ̀rọ̀ kí ni ń bá wọn sọ ń pè wọ́n sí Islam pẹ̀lú ìrètí pé nígbà tí àwọn ọ̀tọ̀kùlú àwọn ọ̀tọ̀kùlú àwọn abẹnugan ìlú àwọn sànmọ́rí ìlú táwọn eléyìí bá lè gba Islam gbogbo ìlú ni ó gba Islam. ìrètí ànábì nìyẹn anja àwòlẹ̀ àmọ́ níbi tí ń ti ń bá wọn jíròrò níbi tí ń ti ń pè lọkùnrin kan bá wá bá ànábì látẹ̀yìn ní bá ń pè. abasa wàtàwálá ṣe mọ̀ pé èèyàn ànábì kì í sọ ọlọ́run kì í sì ṣe mọ̀lẹ́kà ànábì wá wò lẹ́ni tó fojú kálá àwẹ̀jà ànábì ó nítorí pé a. wọ́n máa yùdìrí ìkàlà àìlẹ̀ òyàzàká ó sì mọ́ o bóyá fọ́jú nǹkan ni ó tètè gba in tó ń sọ táwọn eléyìí ó gbà yìí. yàzàká bóyá yóò fọ ara rẹ̀ mọ́ àwọn yàdàkárù fatanfa òdìkọ̀rọ̀ tàbí kó gbọ́ wá sí kó gba ìrántí ọlọ́run kí ìrántí náà ó wá ṣe láǹfààní kó wúlò fún kó dẹni ọlọ́run. àwọn àfáà wọ́n ní arákùnrin yẹn oní ibnu umi makutum òun náà ló wá tún padà dẹni tí ń pèrun fànàbì tó ń ti kó jáfọ́jú sallallahu alaihi wa alihi wasallam onímọ̀ pèrun ẹlẹ́ẹ̀kejì lásùbà torí pé wọ́n ní Bilal òun a máa yára lọ pèrun ànábì gan sọ bẹ́ẹ̀ pé Bilal máa tètè pèrun tẹ́ bá gbọ́ tí Bilal bá ń pèrun ẹ má fi sàárì ilẹ̀ ẹ má jẹ lọ alfajari èyọ ṣùgbọ́n tẹ́ bá ti gbọ́ ìrun pípe Ibn Ummi Maktum òun ni kẹ́ ẹ lọ fi sàárì ilẹ̀ torí pé afọ́jú lòun kò ní mọ̀ pé alfajari ti yọ àwọn èèyàn ni ó wàá sọ fún pé bàbá asbat asbat ilẹ̀ ti mọ́ ilẹ̀ ti mọ́ ìgbà náà ni ó wàá lọ pèrún látara bẹ́ẹ̀ ẹ wá wo ohun tó lọ dà fún Islam ọlọ́ọ̀ni bá máa ma ní stagona ṣùgbọ́n ẹni tó ríra ẹ̀ lẹ́ni tó ti tó tán àwọn tó ń bá sọ̀rọ̀ ẹ̀ wọ́n ti wò pé àwọn ò ní ìdí nǹkan kan mọ́ àwọn ò ní ìdí ọlọ́run kí ló lọ́lọ́run fẹ́ mọ́ bọ̀ náà kí ló lọ́run ó ṣe fún àwọn tó bá ṣe tiẹ̀ rí ọlọ́run ó fún wọn lówó àwọn ti lówó kí lọ́lọ́run ó ṣe fáwọn tó bá ṣe tiẹ̀ rí ọlọ́run ó fún wọn lọ́mọ àwọn ti lọ́mọ kí lọ́lọ́run ó ṣe ọlọ́run ó ṣe gbèsè ayé ìrọ̀rùn fún fún àgbẹ̀dẹ̀múkẹ́ làwọn wà kò tán ó ní èéjọ́rọ̀ ọ̀nà sára ó tà lamẹ́ríkà ní èsì tà lọ́dọ̀ àwọn èèbó tí wọ́n bá ti ń sọ̀rọ̀ mérékù ẹ ẹ má fọ́jú wá hospital wọn da wọn ò ṣe operation cataract nísìnyí wọn ní cataract ní dà láàmú ẹ má lọ ọbẹ̀ kan kò sí mírèkù kankan bẹ́ẹ̀ ẹni nùrùn kó má bà àwọn òfin ní nùrùn wọn ti mọ̀ pé hospital ni kó bá le jù wọn ò ṣe operation nísìnyí inúrun ó lọ olóyún ọjọ́ pípẹ́ wọn ò ṣe cs ṣe àgbébí láì kò sówó tẹ́lòmí èsì operation nítorí ẹ̀ ló fi ń sá lọ ọ̀dọ̀ yá àbíyè pé ìyá kan jẹ́ yá àbíyè rọ́ ni àìlówó ló fi lọ tó bá lówó nìsín ẹ̀rí pé yóò lọ hospital ẹlòmí ẹ̀yìn ní ń dùn tẹ́nìkan lóun ó bá fọ́n ra yóò lọ pé má bà kó wá rí ìyanu ọlọ́run ẹ̀yìn yẹn ké òun náà mọ̀ pé ó yẹ kó ń lọ hospital àmọ́ kò rówó tí e rò ògùn owó tí e gba káàdì kò sí jẹ́ kó òun lọ bí wọ́n ní wòsàn bẹ́ńbẹ́ lọ́dọ̀ àwọn èèbó gbogbo yẹn wọn ò ní kà sí wọn ò ní wèrè ni ọmọ tí ó kàwé nàìjíríà ni ó mọ wá báírò tí wọ́n bá ṣàdúrà sí wọ́n ní báírò yẹn wọ́n tí wọ́n ẹlẹ́mìí tí ó ti gbàdúrà sí ẹlẹ́mìí ẹnìkan wọ ẹ̀mí fóṣù mẹ́ta sọ yẹn tẹ́ fẹ́ kọ wà ẹ̀kẹ́ kó báírò yẹn wá ńgbà tó mọ̀ pé òun ò kàwé ṣe ń pé yóò kó báírò ẹ̀ lọ́bẹ̀ ṣùgbọ́n ẹni tó ti kàwé ẹ̀ tí wòye báírò wo ló fẹ́ kó lọ́bẹ̀ àfi kí báírò yẹn ó bàjẹ́ gan kó tún rà míì kó máa lò gbogbo àwọn tí wọ́n kó báírò lọ ìwó ló páàsì àwa tíṣà lè yan òye wọn èé páàsì náà òdo ni wọ́n gbà ṣùgbọ́n tó yà yàn lẹ́nu pé wọ́n tún lọ́bẹ̀ lọ́dún tí ń bọ̀ torí pé èṣù ti dáwọ́ bọ̀ làákàyè wọn amẹ́mẹ́ ni stagona ẹni tó wá rò torí rẹ̀ lẹ́ni tó ti tó tán nínú sóràtúlẹ̀ alak iqra bísmi rọ̀bíkà lẹ́dí kọ́lákọ̀ ọlọ́run tún sọ̀rọ̀ ń parú ẹni bẹ́ẹ̀. alẹ́dí alámà mọ́fò lọ́bẹ̀ alladhi allama bil qalam khala kalla ọlọ́run ni ẹ wá gbọ́ innal insana layatgha ọmọ ènìyàn olùkọjá àlà lọ́mọ èèyàn alágbèrè lọ́mọ èèyàn lérílẹ̀ kò sí tí ń jó hùwà gbèrè lérílẹ̀ àárọ̀ àùstágúnná oríra ẹ̀lẹ́ni tó ti tó tán ó sì wá gbàgbé pé iná ilá ọ̀rọ̀ bí karó jẹ́ á gbogbo sẹ́rí padà ọmọ ènìyàn ọ̀dọ̀ ọlọ́run ọba ní è ọlọ́run àmọ́ ẹ̀mọ́ ní stagona fàáńtàlà úta sọ dáa níbi tá a ń lọ bẹ́ẹ̀ ibi tá a ti kú ò ó ní súrà tá ẹni tó bá ṣáhún sọ́lọ̀n tí ò náwó tiẹ̀ sójú ọlọ́run wàstágúnná tó rò pé òun ti tó tán wàká dábàbẹ̀lẹ̀ hosina tó wá pe kùránì ó pe sunna ó pe islam ó pe nírọ́ fásánù ya sèrò hólélé kò sí tí ó máa rọ̀ ọlọ́run láti ṣe ja burú lọ torí náà tó bá ti jẹ́ pé burú abú ní rọ̀ ọlọ́run láti máa ṣe tí wọ́n bá ti ń ṣe nǹkan bú nínú tiẹ̀ máa dùn kó mọ̀ pé ò sí lára àwọn ọ̀rẹ́ ọlọ́run anabi sallallahu alaihi wasallam ó ní man ra'a minkum munkaran falyughayyiru biyadihi wa in lam yastati fabilisanihi wa in lam yastati fabiqalbihi wa dhalika ad'aful iman anabi náà ni ó bá rí ní tí ò bá mu lọ́dọ̀ ọlọ́run tó bá rí ní tí bá mu lọ́dọ̀ anabi munkaran ntọ́lọ̀ ń pé kò rí bẹ́ẹ̀ táwọn èèyàn wá ń ṣe lérí lẹ̀ fọ́líyúgà yìírù bìyẹ́dì kó ya tètè fọwọ́ ara ẹ̀ yí padà apá kan nú àwọn àfà wọ́n ní wọ́n á dá lílí umarọ́ eléyìí ń bẹ fáwọn aláṣẹ àwọn tí ìkápá ń bẹ lọ́wọ́ wọn tí wọ́n bá rá àwọn obìnrin tí wọ́n wọ̀wọ̀ kú wọ wọ́n kó àwọn ọlọ́pàá sílùú ẹ múrú ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ ẹ fi mú rẹ̀ dánrin ẹnìkan tó ní fawọ́rú ẹ̀ sọ̀rọ̀ máa ń jọ́ mi ẹnìkan ò ní dàn wò kò ní dá láṣà gbogbo rádaràda táwọn èèyàn ń ṣe lónìí kìí ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣe lánàá ẹnìkan ló kọ́kọ́ ṣe é ìbáṣe pé níjọ́ tẹ́nìkan kọ́kọ́ dán wò wọ́n fi mú rẹ̀ dánrin ẹ̀rí pẹ́lú mi ò ní ṣe mọ́ ṣùgbọ́n gbà tí wọ́n fi lẹ̀ kálukú ó máa ṣe ní tó bá wù látara bẹ́ẹ̀ nìkan kò mọ̀ sí ní tó ṣe ẹ̀rí níjọ́ àkọ́kọ́ nígbà tí èmi wà ní primary school èpè là á máa gbé gbogbo àwọn tó bá wọ bóńfò ṣẹ́ gbọ́dọ̀ pé ẹ̀wọ̀n tí wọ́n ń pè ní bóńfò òun náà ni miniskirt ti gbáǹgàn ti ẹ̀ tún kéré tó ti sìn àwọn ìyá lọ́jà báyìí wà láì wọ́n mọ̀ búrò nísoríire ọmọ yóò sófo ìyá rẹ̀ fòfò jóná ó ni wọ́n ṣe mọ̀ sí pè fónù ńgbà tó yẹ inú ọgbà lò tẹ́lẹ̀ bí inú UI àtàwọn yunifásitì díẹ̀ díẹ̀ tó wà ibẹ̀ ni wọ́n ti máa lò àfi díẹ̀ díẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ló bá àwọn obìnrin náà wọ yóò bá ní irun irun orí ń kún aṣọ ń fàya kí ni parí ẹ̀ èròjà wèrè ń pé bọ̀ díẹ̀díẹ̀ ẹ sì wá wà àwọn bọ́ìsì wọ́n pe irun kan ní old school ní ìsìn orí yẹn ó kún gt crazy trọ́sà wọn ò fà yẹn ya irun orí ń kún aṣọ ń fàya èròjà wèrè ń pé bọ̀ díẹ̀díẹ̀ ẹ rántí pé wọ́n ti lo style kan gbà kan tí wọ́n tún ń wọ òdì ẹ̀wù ìgbà kan wọ́n lò kan long sleeve wọn èdè pọ́tìnì rẹ̀ wọ́n mọ̀ ọmọ jùlẹ̀ wọ́n tún wá wọ trọ́sà kéèpé ń gbálẹ̀ nìkan wọ́n wà á ti bọ abẹ́ slípàsì wọn ò ní wọ bàtà bíṣù wọn á mọ tẹ̀mọ́lẹ̀ wọn mọ fìrìn títí tí ó tún wá fi gé gé ojú ibi tí wọ́n tẹ̀mọ́lẹ̀ yẹn ó gé àwọn boys tó rí ta nìyẹn ṣùgbọ́n yẹn bá rí wọn ẹni tó lẹ́sìn kí ni ó pè bọ̀ wèrè ń bọ̀ ni ó pè àwọn umara àwọn aláṣẹ wọn ò yí padà mọ́lẹ̀ yẹn mustati ṣùgbọ́n tí ò bá ní kápá láti pàṣẹ fábìlìsà ni kó wí pé kò dá apá kanú àwọn àfà wọ́n ní eléyìí lè lè ulama wàlíwò áàz eléyìí fún àwọn àfà àtàwọn tí wọ́n ń kìlọ̀ fáwọn èèyàn àwọn ni ó máa ṣàlàyé ẹ̀ pé eléyìí ò bá mú eléyìí ò bá mú ẹni tí ò bá tún ní kápá láti fẹnu sọ anábìíní fábí kí ni kọlùbìhì kó yí padà pẹ̀lú ọkàn ẹ̀ kó fọkàn kọ́ pélé ò bá mú á sì rí lójú ẹ̀ kéwàá báwọn èèyàn jíjó yà lójú ẹ̀ tí wà ní ah fantastic oh that guy eh, kẹ́sì máa wo kíní o gbogbo ah, ìbò ṣe yẹn ní catwalk ní ó wà pa o ah, kò dẹ̀ mọ wo kíní yẹn o haram dẹ̀ nínú Islam wà yẹn o ah, ó sì jókòó bẹ́ẹ̀ ó tún lọ ná wọn lówó èyí wọn pé kọ o ó kú òun bẹ́ẹ̀ ànábì wa ní dálíkà ọ̀dọ̀ èyí tí ìgbàgbọ́ tó lẹ jù lẹ́ni tó fọkàn kọ́ ọ̀pọ̀lọpọ̀ wa lónìí àìfọkàn kọ́ o àjòkù bẹ́ẹ̀ ni a ní àlágbára nǹkan míì náà ìwọ náà lè lágbára nínú yàrá rẹ o lágbára àbó ní kápá lórí ìyàwó àtọmọ tó bí ìyàwó rẹ wọ̀wọ̀ ku ọ jáde ò lè sọ pé padà ń gbóló ń lọ òun fẹ́ jáde lọ sí bí kí ló wọ yẹn bí mi friend mi ń bẹ̀ yẹn ni mi fẹ́ dé tó bá ti lọ ọ̀dọ̀ friend yẹn mọ́ padà wọlé yìí mọ́ o tó bá jẹ́ pé báyìí ló ṣe lọ tó sì rójú ẹ̀ tó le ó rí pé yóò ẹ̀ kí wá ní kí lè lè tẹ́wẹ̀ ẹ̀yin sáfẹ́ mú ayé lera fún yẹn yóò padà yóò lọ change yóò tún dán wò lẹ́yìn ijọ́ mẹ́ta sẹ́ńpá àwọn obìnrin wọn good níbi ète gánà àáfà ó ṣàlàyé ní tíyàwó òun sọ tí ìyàwó rẹ̀ fi sọ ọmọ rẹ̀ dẹ́ntí èkírun àfáà yìí ń sàlàyé fún wa ni o pé ká ṣọ́ra ń pa àwọn obìnrin wa o pàápàá yìí tó bá fẹ́ ni tí è ṣe muslim tó jẹ́ pé ń bá kírun wà á ṣọ́ra o àwọn ọmọ ìsìn tí wọ́n ṣe mùsùlùmí ọ̀rọ̀ wọn dangerous o ìmí àmọ́ abẹ́ kírun ṣùgbọ́n ó ní mission ó mọ̀ pé family rẹ̀ ló ń fẹ́ sọdá horo target ẹ̀ nìyẹn àfisùn ẹni pé òun ó bá family yìí jẹ́ sẹ́yìn lẹ sọ pé gbogbo òdílé yín muslim ni wọ́n gbogbo ọmọ ìwọ tó wá burú jù nù wọ̀nyí burú ni ó tó lẹ́sìn jù òun ó sọ gbogbo ọmọ ẹ̀ di christian ó ní ìyàwó ń sọ fún un tọ́rẹ̀ òun sọ fún un ó ń kọ́ ìyàwó rẹ̀ sí ni o nígbà dákọ̀ ẹni náà ẹ mọ̀ kí lẹ́ni yẹn sọ ó ní ìyàwó òun sọ fún pé ó ń rush pé òun fẹ́ tètè múra torí bàbá ń bọ̀ wá kó wọn lọ jímọ̀ ó lá ní kí ni ọkọ tó ń gán ṣe kókó kojú tiẹ̀ yìí lọ ó rí i pé kò kó wọn lọ jímọ̀ mọ́ kí ló ṣe olóhùn tó ń ṣe ni pé tí bá tó bá ti dé òun ó múra fún wọn nígbà ó yá òun ó múra fún kan tán òun ò ní múra fún kejì tán yàní yóò lóun dúró de kejì dẹ̀ ti mọ̀ pé yóò fẹ́ ibi iṣẹ́ ti ń bọ̀ so yàní múra múra hàn yóò àfi bínú yóò lọ kò ní kó kan lọ mọ́ mú kejì lọ kejì ó máa sunkún eléyìí máa ń sunkún máa ń sunkún dé lọ àfi pé òun ò tiẹ̀ wálé mọ́ ẹ ìwọ ni àmírù ilé rẹ anta àmírù lè bẹ ìtì ìwọ lónílé ànábì ní kullukum ra wa kullukum mas'ulun gbogbo yín ni adaranjẹ jẹ bí nípa ẹran tá a ní ẹ̀dà jẹ bàbá òun lè lórí ilé wọ́n gbà fún kódà bó lówó jù ọ lọ kò tẹ ọlọ́run nìyẹn ẹlòmíràn ah òun ebi ó pa òun lọ́la jẹ́ ó pa ó lè kú bó o sì kú ó lọ wà lìjẹ́ náà àwọn ọmọ ẹlòmíì yóò bímọ ara rẹ̀ torí pé ọmọ tí wàá wọ yunifásitì yóò agẹrun apá kan dá apá kan sí tànà bí sì sọ pé àwọn ọmọ àwọn àwọn ìránṣẹ́ èṣù àwọn ni wọ́n máa gẹrun apá kan dá apá kan sí yàwó kò ní tẹ́lọ́rùn ṣùgbọ́n kò ní lè sọ̀rọ̀ ah, ọmọ yunifásitì ni èwo ni wọ́n tún ní ẹgbàá wá báyìí nǹkan á ní kẹ fún wa ní five thousand owó project then wọ́n ní ká ra laptop mi dẹ̀ mo wò pẹ́ ìlówó second hand is eighty five thousand naira kí tún ni wọ́n tún ní gẹ̀rẹ́ then wọ́n ní àwọn owó kan báyìí gbogbo ẹ̀ ṣáàjẹ́ one hundred and sixty five thousand mi ń bọ̀ ní next week kẹ́ bá mi wálẹ̀ o ọ̀ kẹ́tì ẹ̀ send ẹ̀ sákàǹtì mi tó rà ní ráàyè ní táìmù yẹn ok pẹ̀lẹ́ ọmọ mi ọkọ mi ẹ ṣe kò bí lẹ́rẹ̀ tẹ́sọ́ o bàbá yẹn ó wà á máa sá kíjokíjo káàkiri wọn ò béèrè láptọ̀pù kankan dìpámẹ́ǹtì wọn o ansẹ̀ tí ọwọ́ rẹ ti tó búrọ́ọ̀sì ti ń wá kí o ẹ bá dé yunifásitì ẹ̀rọ mọ̀ mí yàrá rẹ̀ dájú yàrá bàbá rẹ̀ lọ yóò ní fíríjì kékeré yóò ní cd player bi. fídíò gbogbo ẹ̀ kọ̀mpútà kílẹ̀ pé home theatre bi. yóò ní gbogbo kìíní jẹ́ gbogbo ẹ̀ yóò rọ̀gì yàrá ẹ̀ bàbá rẹ̀ sì ní gbogbo ẹ̀yìn gìgísẹ̀ rẹ̀ ló ti là fún ìrìn bàbá tó yẹ pé ìrèké ni máa ń ya mu lóko báyìí pàkà kóró ìrèké ni bàbá yẹn ń ya mu ẹ bàbá ní ń sun orí pankẹ́rẹ́ kò ní bẹ́ẹ̀dì igi kan báyìí tí wọ́n ń gé lóko ló fi ṣe bẹ́ẹ̀dì ẹ wo bí tọ́mọ ń sùn kò wá ní sàánú bàbá òun ǹjẹ́ ìmọ̀dí tí ò fi bàbá yẹn bàbá yẹn ò kọ́ lẹ́sìn tẹ́lẹ̀ kó tó lọ yunifásitì gbàtà àwọn tó lẹ́sìn sọ fún bàbá yẹn pé ẹ kọ́ ọmọ yẹn lẹ́sìn yóò ní ẹ fọmọ lẹ́ ó rò pé ẹ̀sìn kò ní jẹ́ kéèyàn kàwé àìmọ̀kan ni o ẹ̀sìn ẹ lọ gbogbo àwọn brothers tó lẹ́sìn wọ́n mọ̀ ọ́n mọ̀ wé sà kódà bí wọ́n ní páàsì jáde tí wọ́n ò ní tútù tí wọ́n ò ní tírì wọ́n mọ̀ wé tó wọ́n bá ń sọ̀rọ̀ nípa àwé wàá rò pé first class wọ́n ní ni i'm telling you go anywhere in the world lọ sí gbogbo bí ní ayé ò lè rí ẹni tí ó ní ẹ̀sìn torí wọn yìí pé wọ́n mọ̀ ṣe gé inú òwe wọ́n lè mọ̀ ní first class yìí o. àwọn tó sì ní first class pọ̀ nu wọn rẹpẹtẹ ṣùgbọ́n kí nìyẹn ó yé wọn afojúrí nígbà táwa yunifásitì torí ìfẹ́ ó páàsì òdo owó fẹ́ mọ́ fún yàn àwọn yóò wá kàwé kọjá òdo wọn so látara bẹ́ẹ̀ nàìjíríà wọ́n sì ti máa ṣe wo rádaràdá báwọn bẹ́ẹ̀ bá ti kó nàìjíríà ní ìsìn kò rí bẹ́ẹ̀ mọ́ pé nàìjíríà àwọn nà sọ̀rọ̀ nàìjíríà wọ́n tún ya wèrè díẹ̀ ju tàwọn ẹ̀yìn odi lọ gbogbo nǹkan làwọn máa tọrọ ranù bọ̀ tí àwa mùsùlùmí kì í ṣe ordinary thing tí ò ní mí ni wọ́n tọrọ wọn bọ̀ àsan pé wọ́n rí ọba ìtò onírun gbẹ̀bá inú ti ń bí wọn kí ni ṣé kìí ṣe ilẹ̀ yí àjọ níní kìí ṣe ilẹ̀ bàbá wa ni ọlọ́run ṣàánú wa látara bẹ́ẹ̀ ọlọ́run ní kó yí ní tí mo ṣàlàyé ni pé gbogbo wa ẹ dákun ilé wa ẹ jẹ́ ká mọ̀ fọwọ́ wa yí o sí dáadáa gbogbo àwọn ọmọ wa tá à ń fi ilẹ̀ wọ̀nyí tá à ń tréènì ọ̀tá wa là ń tréènì yẹn o tá a bá fún wọn lẹ́sìn tó bá dọ̀la wọn ó kórìíra wa àwọn àtìyàwó wọn wọn ó lọ ṣe honeymoon ní Dubai wọn ò lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kínní ni wọ́n máa lọ England London eh, Honolulu wọn ò lọ lolulu mọ́ Dubai ni wọ́n ń lọ sẹ́wọ̀n pé London ti di village ó ti dabúlé lẹ́gbẹ̀ẹ́ Dubai báyìí wọn ò fi èèyàn ò lè fi London proud mọ́ pé I'm just from London àwọn èèyàn ò tiẹ̀ ní wo bẹ́ẹ̀ mọ́ àná Dubai dé now àwọn èèyàn ò wo bẹ̀ ẹ wo ọlọ́run ẹ wo ọlọ́run àwọn lárúbáwá tí àwọn èèyàn wa sọ pé ò wúlò tí wọ́n ní wọn ò jẹ́ nǹkan kan ìlú wọn lọ́lọ́run wa sọ di pàtàkì Amẹ́ríkà gan ibẹ̀ ni wọ́n fẹ́ máa lọ àwọn tí èsè mùsùlùmí Nàìjíríà tí wọ́n bá ṣe márèjì wó láwọn lọ ṣe kí ni ní Dubai lẹ́nu lọ́lọ́yìn mo kà á ẹ̀ ń bá ń ka ovation paper kan báyìí ó rí wọn ó kóra wọn lọ Dubai ìlú mùsùlùmí ìlú tí wọ́n ti ń ṣe alákùbárú ni o <laughs> ẹwọ ọlọ́run ọlọ́run tẹ́yìn bá ti ń ṣe àwọn bàbá àtàwọn tàná ló sin lọ́run lọ́lọ́run rí ìwọ́dù wọn lónìí o àwọn wa ń gbádùn bó tilẹ̀ ipá wọn tò níyẹn náà láti kíyè sára kí wọ́n di ẹ̀sìn mú dáadáa torí ọ̀la náà àwọn náà gbọ́dọ̀ tètè kíyè sára lónìí kí wọ́n di ẹ̀sìn mú torí kíni torí ọ̀la àwọn tí Amẹ́ríkà ò lè dá lásà làwọn dá wọ́n lọ ń kọ́lé alájà púpọ̀ sáàrin omi sáàrin okun eh the highest tallest building in the world mbolowa Dubai how many story be eight hundred and twenty-nine meters ni wọ́n pè àfáà ìlú sọ gbogbo ẹ́ eh? kílẹ̀ wíṣà wọ́n níbẹ̀ ní gbogbo àwọn gọ́fúnẹ̀sì lọ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run látara bẹ́ẹ̀ London di abúlé Dubai táwọn èèyàn gbóòkò ẹ̀tẹ́lẹ̀ ọlọ́run wá gbéga bọ́lọ̀ ń ṣe máa ń ṣe nìyẹn àyà ẹ̀ wà nù kùránì o tìlíkàlẹ̀ àyáàmù núdà wúelo a nànàs ọlọ́run ní tìlíkàlẹ̀ àyáàmù báwọn ọjọ́ ilé ayé ṣe rí nìyẹn nùdà wílù abẹ́ nànàsì àmọ́ yí padà ni àwọn kan ó jẹ́ ní ilẹ̀ lánàá tó bá dò ní wọn ó dẹ ní òkè àwọn tí wọ́n jẹ́ ní òkè lánàá ó wà lọ́ọ́ dẹ̀ ní ilẹ̀ àwọn mùsùlùmí náà ti ṣèjọba ayé rí àti rúlù ayé tó lé ní eight years tí èyí ṣe pé wọ́n ní kò sí wákàtí amógun ò pọ̀ báyìí nígbà tí mùsùlùmí ń ṣèjọba ayé gbogbo wàhálà yóò pọ̀ bẹ́ẹ̀ torí ìjọba mùsùlùmí àwọn èé ronú lọ bí ogun àwọn máa ronú bílù ó ṣe dàgbàsókè ni gbogbo rìsáàchì tí wọ́n ti máa lọ́nu ọlọ́run sànù wa ẹjá padà síbi tá a ti ń bọ̀ ọlọ́run wa ní wàlíyù òun náà ni pé tí nǹkan rẹ bá ti ń wù ọ ṣe bí bìṣárọ̀nù ìròdùnnú ó di mélòó mélòó ó di méjì alákọ̀ọ́kọ́ ni pé àwọn ẹni rẹ wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ ẹlẹ́ẹ̀kejì ni pé dáadáa máa ń wù ọ ṣe aburú èèwù ọ ó di méjì bùṣírọ́ fìdúníyanu ìròdùnnú táyé nù ẹlẹ́ẹ̀kẹta ń bẹ nínú ìròdùnnú táyé. òun náà ni nígbà téèyàn bá fẹ́ jáde ní ẹlẹ́ẹ̀kẹta òun náà ni àlá àlá nígbà mí èèyàn fúnra èèyàn lè lálàá téèyàn ó bá rè èèyàn lálìjẹ́ náà nínú àlá yẹn èèyàn ò sì ní fẹ́ wáyé mọ́ téèyàn bá jẹ́ ni re kéèyàn ó ti mọ̀ wípé ah, bùṣírọ̀ ìró dùnú nìyẹn látọ̀dọ̀ ọlọ́run má lọ bá àwọn alágbígba o àbáwọn yẹ̀mí wò pé ẹjọ́ òun mọ̀ lálàá báyìí ní tí wọ́n sọ fún ọ ní pé àwọn ayé gbogbo oríire tó yẹ kó o ṣe láyé ni wọ́n ti gbà lọ yẹn ni wọ́n ti fi hàn pé ojú ló fi rí ètè rẹ ọba o ti rí lójú oorun ò lè rí mọ́ o torí náà o ní láti ṣe ájò láti gbà á padà lọ́wọ́ wọn kí wá láṣẹ báyìí ìyọnu ayé o wá ìyọnu ọlọ́run mọ́ ìyọnu ayé lòun wá èèyàn ò sì lè rí ìyọnu ayé tí èkú ayé ìyọnu sí yàn àfà ṣé gbogbo ayé lè fẹ́ràn èèyàn bí mo ṣe wà ká pé gbogbo ẹ̀yin tẹ́ jókòó ilẹ̀ fẹ́ràn mi àní rẹ nìkan tí yóò mọ fọkàn sọ pé àfà ìbí kò gba ìtì ẹ̀ ṣé kò ní sí láàrin yín báyìí mi ò gbọ́dọ̀ fọkàn balẹ̀ ẹrú ẹ̀ ó lè má wàá sí o ṣùgbọ́n bá ń sọ ní kí àlè pé gbogbo ayé ni ó láìkè èèyàn kò pọ́síbù ọlọ́run lèèyàn máa wá ìyọnu ẹ̀ èèyàn kì í wá ìyọnu èèyàn gbogbo tíye in kuntum tuhib tuhibbuna Allah fattabi'uni yuhibbikumullah ìfẹ́ ọlọ́run la máa wá kí látara bẹ́ẹ̀ òun náà ní tẹ́yìn bá lálàárú ẹ̀ tàbáwọn ẹni rẹ̀ lálàárú ẹ̀ síyàn ẹ̀rí pé ànábì sallallahu alaihi wasallam ó béèrè lọ́wọ́ Bilal pé kí ni iṣẹ́ tó máa ń ṣe tí mò ń gbọ́ jíjìn ẹsẹ̀ rẹ nínú àlìjẹ́nà iṣẹ́ wo ló ń ṣe mò ń gbọ́ ẹsẹ̀ rẹ nínú àlìjẹ́nà Bilal ní tó òun ò mọ iṣẹ́ tó ń ṣe ju pé òun sáà mọ̀ pé gbogbo ògbà òun máa ń lálù àlá ni bóun bá ṣàlù àlá tó bá já irun wà o irun ò sí o tó bá tún ti já òun ó tún ti ṣe mí tálù àlá yẹn bá ti tún já òun ó tún ṣe mí gbogbo ògbà tóun bá ti jí báyìí títí tóun èso òun máa wà nú àlù àlá ni látara bẹ́ẹ̀ ẹ wo nǹkan yẹn so anabi lala gbọ́ jíjí ẹsẹ̀ rẹ̀ àbá gbọ́ jíjí ẹsẹ̀ rẹ̀ nínú ọgbà àlìjẹ́nà stafula anabi gbọ́ jíjí ẹsẹ̀ rẹ̀ látara bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ̀wò tí ń ṣe ìró òdùnnú ni fún láyé so báwọn èèyàn ní ire tá a mọ̀ sẹ́ni ire tí wọ́n bá lálàá tí wọ́n wá rí yàn pẹ̀lú ìró òdùnnú irú ẹni bẹ́ẹ̀ yẹn ká mọ̀ pé búṣọ̀rọ̀ ìró òdùnnú fún un ṣùgbọ́n tó bá jẹ́ àwọn èèyàn bú ni wọ́n ń lálàá sí èèyàn bú èṣù ní tàn wọ́n jẹ yẹn o tàn pé ẹlòmíín bẹ yóò láwọn lọ mítìnì yóò ní ah góòlù orí góòlù làwọn ti orí àtàn ni wọ́n ti ń ṣe mítìnì o ṣùgbọ́n èṣù ó ṣe ṣàǹkọ́lọ̀ ní wàhálà kọ́ ni zayyana la omo ṣàìtọ́ọ̀nù àmàlàhùn èṣù ṣeṣẹ́ wọn lọ́ṣọ̀ fún wọn yàrá ọ̀nà òwú kìlọ̀ lọ́n pé hasana wọ́n á rò pé dáadáa ni orí àtàn yìí mí ni wọ́n jókòó lé òun á rò pé góòlù làwọn ti ń ṣe mítìnì àbẹ́ẹ̀ ti rí ńgbà tí wọ́n fẹ́ lọ pé ayé àbí wọ́n fẹ́ lọ pè àjẹ́ àbí wọ́n fẹ́ lọ wá yọnu ayé wọ́n wá lọ wá níbi ilé tó dáa ẹ ti rí rí bí orí àtàn bí ìdí igi ìrókò bí inú gbó ẹ́ bí oríta mẹ́ta níbi táwọn nǹkan játijàti ibi táwọn èèyàn máa tọ̀ sí nǹkan kan ilé mi gbogbo ibi tí ò bá ti dá ibi ilé òórùn ibẹ̀ ni ó ti lọ pè wọ́n ó rí i pé ṣùgbọ́n bí gan máa lọ tàdí sórí ẹ̀ kìnìún wọ́n da nǹkan tí ò da ajá ògún tí wọ́n bá fẹ́ bọ́ wọn ó pa eṣinṣin yóò mọ̀ kún bẹ́ẹ̀ wọ́n gbogbo nǹkan tí ò da lẹ́bọ̀ọ́ bólẹ̀ pé àwọn tí wọ́n ń ṣẹbọ lóde òní láwọn fẹ́ modernize ẹ̀ o wọ́n kó mọ́tò kó gbogbo ẹ̀ ní mo ti sọ de tí mo rí lóṣogbo ńgbà tí wọ́n wá bọ̀ sùn Òṣogbo báwọn èèyàn ṣe kóra wọn wá látẹ̀kọ́ tí wọ́n pọ̀ débi pé láti ibi ìsàlẹ̀ Ọ̀ṣun lọ́n títí débi Jálẹ̀ Oyèmí lọ́nà station àti títì lọ́n náà nítọjà lọ́n mọ́tò sì kún. ìgbà tí wọ́n láwọn fẹ́ wá èrè mọ́rèmí ti ń bẹ ní ẹ̀gbẹ́ mọ́ṣáláṣí lọ́fà nígbà tí wọ́n tún láwọn fẹ́ wá dá èrè yẹn padà ewo yọ ọkọ̀ tí wọ́n kó wá ṣùgbọ́n kinní kan ṣe mí láàánú ní ti Òṣogbo tí mo rí yẹn àwọn èèyàn tí wọ́n tí ṣòkòtò wọn ò délẹ̀ tí wọ́n sì ní irùngbọ̀n wà nù wọn ọjọ́ Jímọ̀ wọ́n sì máa ṣe ẹlòmíì ó sì kí Jímọ̀ tí wọ́n bá ti bọ̀ṣun tán báyìí ni wọ́n padà wá wọ́n lò ẹlòmíì wá kí Jímọ̀ nù wọn sẹ́ẹ̀mọ́ tó fà á àìgbàgbọ́ yí ẹ̀sìn ẹni kan ò sì ní ṣẹgbẹ́ yorùbá ẹlẹ́bọ ni ó padà já jẹ́ torí pé gbogbo tí yorùbá pèpè sí tí wọ́n bá sọ pé àṣà yorùbá lélẹ̀ èyí tó pọ̀ jù ń bẹ ẹbọ nípìnlẹ̀ dáadáa tí wọ́n bá ní àṣà wa ni ẹ lọ wádìí ẹ̀ dáadáa ẹbọ wà ń bẹ afẹ́fọ́ ọmọ fọ́kọ ẹ lọ oyin ẹja gbígbẹ èrèké gbogbo ọ̀rọ̀ tí wọ́n fi tu òòṣà lójú ni eku méjì olúwéré ẹja méjì abirù wàrà gbogbo àwọn kan tí wọ́n fi máa tú òòsà lójú náà wọ́n béèrè èrù gbogbo nǹkan wọ̀nyẹn olóbáwọn débi freedom kí wọ́n máa béèrè àtàrí wọ́n máa béèrè àádùn gbogbo ẹni tẹ́jọ́ ọ̀gá mi ṣe mọ́ gbà o àtàrí àádùn oyin èyí tó dùn mí jù ní pé ẹ̀yin náà làwọn ṣe á máa ń bẹ̀ ẹ̀yin náà lẹ́mọ̀ sọ pé ọmọṣẹ́ ẹ tó bá fún fọmọ tí ò bá gba àwọn kinní níbo lẹ ti rí mùsùlùmù mọ̀lẹ́ pera yín ìgbín ṣé ẹ fẹ́ pa ìgbín tẹ́ẹ̀dẹ̀ omi ẹ̀ sórí ẹni pé ẹ̀rọ pẹ́ṣẹ̀ ní ti gbín yóò rọ̀ pẹ́ṣẹ̀ oyin dídùn dídùn làbálẹ̀ olóyin ayé ó máa dùn ni lọ síbi ilé oyin bóyá wọn ò ní ta ọ́ ní àtàpá dídùn wo là ń balẹ̀ gbogbo àwọn nǹkan wọn yẹn ẹgbẹ́ jùlẹ̀ tọmọ yín bá fẹ́ ṣe freedom ẹ ṣàdúrà fún un ẹ̀ka ẹ̀yà kùránì ẹ ṣàdúrà fún kí tiẹ̀ ó dáa gbogbo ẹlòmíì wọ́n tún wá ní ó di dandan ọtí àdúrà ọtí èpè ni o ọtí èpè ẹlẹ́wọ̀n àmú àṣẹ nǹkan tọ́lọ̀ ń pè léèwọ̀ ó mú olófin bẹ lọ́hùn sọ́lọ́hún ó gbàrú àdúrà hùn inú ó mọ̀ bí ọlọ́run sí yín ni wọ́n á kọ́ ọmọ ó tẹ́rí ilẹ̀ wọ́n ó jàtàrí wọ́n ó tún mú sinapu sí wọ́n á lórí pọ́à ọlọ́run jẹ́ kí ó ti ó kó sí ọ lójú wọn a dán ọmọ nkúnlẹ̀ wọ́n á da dùbí èèyàn wà wípé ṣe rú lọ́mọ kí ló ṣẹlẹ̀ yìí kálẹ́ni tí ó mà ṣàwọn àgbò nti kí lọ́mọ ẹ̀ ṣe fílẹ̀ ìyá ń jẹ ní tí ó rò nìyẹn wọ́n ló ń ṣe fírí alọ́jọ́ ẹ̀yẹ lèyàn ń jìyà pé mi náà ṣe fírídọ́ọ̀mù kó wà lórí ṣíà rọ ọjọ́ kúlẹ̀ kí ló le tó bẹ́ẹ̀ tó bá lówó sọye tó pé mo kọ iṣẹ́ this is àwọn táwọn lọ yunifásitì ṣé wọ́n máa àwọ̀ṣọ oyè inú wọn ó dùn á sì oúnjẹ àgbàdùn ni gbogbo owó tí wọ́n fi kọ́ wa ń ṣe wọ́n ti gbà ó làmọ́ san semester semester yẹn school fees àti san ẹ̀yin náà sì ti gbowó sáyìn ẹ ti gbowó pé owó tún wàhálà ìyẹn eṣinṣin kàbálé ìyẹn kan láàárọ̀ kùtùkùtù pé ṣinṣin ò tí ì jáde olọ̀gá ó jẹ́ tí èsì àdúrà fún ẹ tí wọ́n á ní tí ò bá jiyàn tó bá ṣàdúrà àdúrà ò ní gbà so ọlọ́run kó ṣàánú wa látara bẹ́ẹ̀ Allah ẹlẹ́ẹ̀kẹta adẹ́lẹ́ẹ̀kẹrin nínú búṣúrọ́ ìròdùnú láyé òun náà nígbà téèyàn bá fẹ́ kú téèyàn bá fẹ́ ṣe kí ni téèyàn bá fẹ́ kú. Innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu. àwọn mẹ̀lẹ́kà ó sọ̀kalẹ̀ sórí àwọn onígbàgbọ́ òdodo tí wọ́n sọ pé olúwa wa lọ́lọ́run tí wọ́n sì dúró tì tí wọ́n dúró ṣinṣin lérí ẹ̀ wọ́n máa sọ pé alátakọ́ fu ẹ má páyà wọ́n láta àzànù ẹ má bẹ̀rù bí ṣe rò gbélé jannati láti bìṣàrọ̀ táyé nìyẹn wọ́n àmọ́ fún wọn rò dùnú láì tí ì kú. anábìwá muhammad sallallahu alayhi wa sallam náà hadith imam ahmed àti abu dawud an barra bin asim qala kharajna مع النبي صلى الله عليه وسلم في janazati rajulin من الأنصار ansar bara ibn azib ó ní níjọ́ kan àwọn jáde pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam fún jìnnìsà òkú kan nínú òkú yẹn ìran ansọ́rí ni ará Madina ni fa anta eina ilali kọ́bìrì àwa débi sàárè rẹ̀ tí wọ́n fẹ́ sin sí wàlámà yòlàhad nígbà tí wọ́n sin lọ́wọ́ àbí nígbà tí wọ́n sin tán jálásà rasulullah gbà tí wọ́n ń sin ànábì jókòó wajalasna wa rọkì ká ànábì njọ náà ala ru'usina tọ́yìr ajoko bí ẹni pé ẹyẹ wà lórí wa gbọ́dọ̀pá àmọ́tún ọ̀rọ̀ yẹn sàn pé ẹyẹ tó bá bà lé nǹkan tí kìnìyàn bá mi kílẹ̀ yóò ṣe ìyẹn pé àwọn jókòó pẹ̀lú farabalẹ̀ àwọn pa lọ́lọ́ kẹ́kẹ́ kan sọ fún mi jáde sáwọn òsì ń bẹ̀ àwọn pa lọ́lọ́ fi yádi ìrúdú yánkù fòfin ardi wọ́n ní ànábì ń bẹ lọ́wọ́ rẹ̀ igi kan tánàbì fi ń tanlẹ̀ báyìí níjọ́ náà ànábì mú gi lọ́wọ́ fàrọ́fà àrọ́sàù wọ́n lánàbí wá gbójú sókè fàkọ́l ànábì ní ìstàídù billahi min àdábìlì kọ́bìrì ànábì ní ìstàìdù ẹwà ìṣẹ́ ọlọ́run ọba o min adábìlì kọbìrì níbi ìyà sàárè marrataini aw thalatha ẹ̀ẹ̀mejì abẹ́ẹ̀mẹ́ta lànàbì sọ bẹ́ẹ̀ ìstàìdù billahi min adábìlì kọbìrì ìstàìdù billahi min adábìlì kọbìrì ìstàìdù billahi min adábìlì kọbìrì ẹ sáàdì ọlọ́run kò níbi ìyà sàárè arákùnrin kan nígbà tí ànábì wà láyé sallallahu alaihi wasallam nílùú Mẹ́kà arákùnrin yìí bàbá rẹ̀ wọ́n ní máa tọrẹ pọ̀ kánàbí o tó dáyé ló ti kú yìí ti orúkọ arákùnrin yẹn sìn ma a máa pọ̀ wọ́n ní gbogbo àwọn tí ọ bá wá fún hajj òní fún wọn ó wá béèrè lọ́wọ́ ànábì pé àyínà àbí níbo ni bàbá òun wà ànábì ní abúkàfì náà inú náà bàbá rẹ wà kí ló dé òjíṣẹ́ ọlọ́run bàbá òun tó tí tó jẹ́ pé ń tọ́lọ́run ó ní nítorí pé kálímà allahumma inni a'udhu bika min adhabin nar lam min fi alkamakol kama ni ní gbólóhùn ọlọ́run ọba ò mo sáàdì ọkù ò níbi ìyá náà àbí ọlọ́run ò níbi ìyá náà kò ti ẹnu bàbá rẹ̀ jáde rí fi kú ntọ́lọ́run fi jù sínú nánu torí náà àṣé kéèyàn máa tún sọ fọlọ́run pé ọlọ́run là bí ìyá náà sábà bíi arábìnrin torí náà ẹ sáàdì ọlọ́run kò bí ìyá náà ẹ tọrọ rẹ̀ tọ́lọ́mọdé àwọ̀ náà ìnàlẹ̀ abdà fúnmakọ́l lẹ́yìn náà anábì ní ìnàlẹ̀ abdà dájúdájú ẹrú sin ọlọ́run alimọ́min tó jẹ́ onígbàgbọ́ òdodo ìdàká náà fi nkìtọ́ ìmìnà dúnìyà nígbà tí ó bá fẹ́ jáde láyé wa ikbal minal akhirah ó sì ti kọjú sí jọ́gbẹ́ndé alkiyama ó ti fẹ́ kúrò láyé ó ti kọjú sí ọ̀run nazala ilayhi malaikatu minas samaa àwọn màláíkà kan ó sọ̀kalẹ̀ sọ́dọ̀ rẹ̀ láti sánmà bí adolowójó ojú wọn yóò funfun ka anna wujú àhùmù shams ojú wọn wà dàbí oòrùn níbi tí ó tàn mọ́lẹ̀ dé ma'um kafan min akfani lijanna aṣọ léwọ́ ìyẹn ni aṣọ tí wọ́n fi máa ń sìnkú nínú ti àlìjẹ́nà ni wọ́n ti mú dání wa hanutun min hanutu alijanna àti àwọn òróró tí a fi máa ra òkú lára nínú ti alijanna wọ́n mú dání hátà yẹjìlísù máàú mọ́dà basọ̀rì wọ́n wà á lọ jókòó ní òdiwọ̀n bí tí ó ń tọ̀hún tó fẹ́ kú yẹn tásìkò kú rẹ̀ tó yẹn tí ó ríran dé ibi tí ríran rẹ̀ bá parí sí ibẹ̀ làwọn ó jókòó sí wọ́n máa wò ó òun náà máa wò wọ́n fún mayaji malakuli maut lẹ́yìn náà ni màláìka kú gangan ṣe wàá dé hata yẹjìlì sàáyíndà rọ́ọ̀sì yìí títí tí màláìka kó wàá jókòó sí bí orí òǹtọ̀hún yẹn bẹ̀ ni ó jókòó sí fayakul lẹ́ni tí ń sọ pé ayyatu anafsu tayyiba ukhruji ila magfiratin minallahi warduwan yóò wá sọ wípé ìrẹ́ ẹ̀mí dáadáa jáde lọ síbi àforíjìn láti ọ̀dọ̀ olúwa rẹ̀ àti ìyọ́nú ṣe pé òkú yẹn ò tí ì kú ńgbà yẹn ẹ wo ìró ìdùnnú tí màláìka kú fún un ayàtò anafsutọ yìbà rẹ̀ mí dáadáa ó kúrújì jáde kúrò níbi ara yìí lọ sí bókínì ilá àmọ́kìrọ́ ti ṣe àpò mọ̀ pé òun ṣẹ̀ láyé ibi àforíjìn olúwa rẹ̀ wàrídéwàn àti ibi ìyọ́nú ẹ̀ látàyé ó ti gbàrú òdòdó yẹn fatahuruju tasilu kamatasilu likotoro minfeyi asikọ wọ́n ní ẹ̀mí yóò wá máa jáde gẹ́gẹ́ bí ìgbà tí omi ń jáde níbi kíríbà ó náà níbi ibi ìdóró tá a fi ń fa omi tómi ra jáde bẹ́ẹ̀ ìrọ̀rùn lẹ̀mí yóò jáde so bushirọ tayénu nígbà tó kù fẹ́ kú o ní àyà kùránì sọ yìí nínú ròdùnú tí ó mọ̀ bẹ fún àwọn aoliya ula aoliya urahman òun náà tún ni wípé nígbà tẹ́mi wọ́n bá jáde tán wọ́n tún fún wọn ròdùnú ṣáájú kí wọ́n tó sin wọ́n tán nínú sàárè anábì tún wá ń tẹ̀síwájú anábì ni fàyà ọ̀kúdùhà amọ̀lẹ́kà tí wọ́n wá láti inú àlùjànnà yẹn ó mú ẹ̀mí yẹn fàyídà àkọ́dà á lam yad'uha fi yadihi tarfatan aini hatta ya'khuduha wọ́n ní ya'khuduha màláíkà ikú ó gbà tó bá gbà tán kò wá ní gbé jùúlẹ̀ títí tí àwọn màláíkà tí wọ́n wá láti inú àlùjànnà náà tí wọ́n fi ṣe kíni tí wọ́n fi gba ẹ̀mí yẹn lọ́wọ́ ẹ̀ mo sì mọ ẹ ti mọ irú aṣọ tí wọ́n fi sí. fayaji aluha fi dhalika li wa fi dhalika li wàyà kúrújù mí ni a ka àpéyàbí náfà miski wujidat ala waji il ard wọ́n ní wọ́n wàá gba ẹ̀mí yẹn wọ́n fi sínú káfà nìyẹn ẹ̀mí yẹn yóò wá máa jáde yóò wá máa rún òórùn èyí tó dáa jù nínú tùràrí ọba tùràrí tá ń pè ní àlùmísìkì tá a lè rí lórí ilẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe máa rún òórùn tó dáa kọ́l ànábì ni yasọ àdúrà nàbí a fàlàyà mòrú na yáàni bí alàmọ́láì mínàlìmọ̀láìka ìlà kọlù máa dàrú ọ̀tọ̀ yìí wọ́n jáde pẹ̀lú ẹ̀mí yẹn wọ́n wà máa lọ wọ́n máa gun sánmà lọ tí wọ́n bá ń gbé gun sánmà lọ wọn ò ní kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn ikọ̀ kankan àbíjọ kankan nu àwọn mọ̀lẹ́kà àyàfi káwọn mọ̀lẹ́kà yẹn máa sọ pé ah máa dàrú ọ̀tọ̀ yìí ó ó ẹ̀mí yìí máa dà á pọ̀ o fàyàkùlù náà fulanu bínú fulan bí asa e e e, ni asuma ii amalẹ́kọ̀ wa máa dá akọ ẹ̀ pẹ̀lú ètò dáájú ní orúkọ ẹ̀ lágbájá ọmọ lágbájá ni alẹ́tì kanu yusamọ́ ní ubi ha fi dúnìá tá ń pè láyé ètò dáájú ní orúkọ tá ń pè láyé hata yẹntẹ ubi ha yìí la sàmẹ́ ìdúnìá títí tí wọ́n fi wá gbé ẹ̀mí yẹn dé sánmà ayé. yastafti húnà láhùn yúftahù láhùn amalẹ́kọ̀ yóò wà ní ẹ ṣílẹ̀kùn fún wa o wọ́n sì ṣílẹ̀kùn sánmà àkọ́kọ́ fún wa fàyùṣà yòówù mí kò lè sàmà in wọ́n wàá máa dágbére fún ní gbogbo sánmà àmọ̀lẹ́kà tí bẹ́ẹ̀ wọ́n máa kí ni pẹ̀lẹ́ ọmọ wọlé máa rọra ó dábọ̀ wọ́n máa kí títí tí wọ́n fi wá dé ìlàsàmà ilẹ̀ ti tẹ̀lé à sánmà tó bá tún tẹ̀lé kejì bí wọ́n ṣe ṣe ní kejì tí dìdì tí wọ́n fi wá dé sánmà ẹlẹ́ẹ̀keje lọ́dọ̀ ọlọ́run nìyẹn ìlàsàmà ìsàbíà fàyàkúlù lọ azawajalla ọlọ́run ọba ọba alágbára ọba tó tóbi yóò wà ní uktubu kitaba abidi fi iliyin tíra ẹrú mi ẹ lọ kọ sínú iliyin jẹ́ tó àánú. láfi èlé nínú sóràtù eh, lẹ wáìlú lè mutọ̀fífín sóràtù mutọ̀fífín. ọlọ́run ní dájúdájú tíra àwọn ẹni rẹ̀ filẹ̀ ìlìyìn nínú ìlìyìn ló wà wọ́n mọ adìrọ́ kàmọ́ ìlìyún kí ni ó fi mọ́ tí ń jẹ́ ìlìyún bọ́n máa rí kún ìwé kan tá a ti ṣe létòlétò ní ṣàbùhùl muqarrab àwọn tí wọ́n àwọn màláíkà tí wọ́n súnmọ́ lọ́hún gbogbo wọn ni wọ́n wà ń bẹ̀ wọ́n mọ̀ jẹ́ àwọn súnmọ́ tírà náà àwọn ni wọ́n ń jẹ́rìí sí tírà náà ó fi hàn pé nìyẹn ní ré ní è wọ́n ṣe bẹ́ẹ̀ bùṣìrọ́nù naam ah bùṣìrọ́nù yẹn ìró ìdùnnú fún nìyẹn níbo nígbà tí wọn ò tí ì parí sínsìn ẹ̀ tó kú tá mọ̀lẹ́kà mú lọ sánmọ̀ nìyẹn lẹ́yìn tó bá tún dé sánmọ̀ yóò tún gbà ró gbà wọn bá tún sí tán pẹ̀lú ògo ọlọ́run tó bá tún dé ọ̀la àmọ́ tẹ̀síwájú mẹ́ yọrọ àwọn èèyàn fún mi ń sáyìn pé wọ́n ní ọjọ́ ti lọ so àdàdo àmọ́ tẹ̀síwájú láti fi bùṣìrọ́hùn á gbìyànjú ká tètè dé lọ́la ọlọ́run ṣe ní rọrùn insha allah ta'ala allahumma arina al-haq náà bá ń kírun lọ èèyàn ò lè dá dúró lẹ́yìn sáfù bó làwọn sì wá dúró á darapọ̀ mọ́ sáfù tó ti wà tẹ́lẹ̀ mò ń bọ̀ á darapọ̀ mọ́ ṣùgbọ́n wá rí pé sáfù yẹn ti wá kún kò síbi tá a lè dúró sí ọ̀rọ̀ pọ̀ táwọn afáà sọ àwọn kan ní ká lọ dúró sẹ́gbẹ̀ẹ́ imam bí tá a ti lọ dúró sí ẹlòmíì tún dé tàbí kò tiẹ̀ sáàyè débẹ̀ àbẹ́lòmíì tún dé ibẹ̀ náà tún ti kún nítawọn àfáà padà sọ náà ni pé tó bá ti jẹ́ pé kò sáàyè míì tá a lè dúró sí mọ́jú bẹ́ẹ̀ náà lọ á dùn bẹ́ẹ̀ náà ni gbọ́dọ̀ ti yé takulọ́ọ́ mastatọ́ọ̀tún wọ́n tí ó bá ibẹ̀ náà láàdù sí ẹ̀rì pẹ́lú mi ó tún wá jọ ìwà wallahu a'lam ṣùgbọ́n pé ààyè wà ní sáfù ilé ó wá dá dúró ìyẹn ò nírun wallahu a'lam ó kàn ń ṣe physical exercise ni wọ́n láwọn kan sọ pé a lè fa ẹnìkan ẹni tó wà wájú wa sọ́dọ̀ wa hadisi wà lórí ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n hadisi yẹn àwọn afá aládìsí dájọ́ lé lórí pé hadisi yẹn ò lálàáfíà gbogbo yìí torí náà a lè fa ẹni tó wà wájú wa lóòótọ́ wọ́n sọ bẹ́ẹ̀ kódà nu miniájú muslim ṣùgbọ́n hadisi yẹn ò ṣe kí ni kò lálàáfíà wallahu ta'ala alam. ẹnìkan gbìyànjú láti pa ọmọlàkejì ẹ̀ ọlọ́run wàá fún níyọ̀ǹda láti rí pa ó sì tún wà lórí ẹ̀mí ẹ̀pọ̀ òun ó pa ó sì ti gbìyànjú kò bọ́ sí wọn ó kọ ẹ̀kọ́ lẹ̀ ni o wà má taṣà ọ̀nà ìlà àyàṣà Allah ẹ lè fẹ́ ṣe nǹkan kan àfi kọ́lọ́hún ọba yín fẹ́ bẹ́ẹ̀ ọlọ́hún ọba fẹ́ bẹ́ẹ̀ nù ṣùgbọ́n òun fẹ́ bẹ́ẹ̀ wọn ó kọ́ lẹ̀ fún náà bẹ́ẹ̀ ṣùgbọ́n ká ló gbìyàn ó ń rò pé pa ọmọ ẹnìkan kò tí ì lọ kó rí ṣe ó wá rò pé ah, kí pa pípa rẹ̀ yẹn sóhun ó pa sàárẹ̀ ẹ̀ ni àbí ọlọ́run forí jìn jàre irú aburú báyìí ọlọ́run méjì wá sẹ́mi mọ́ ló bá tún fi ilẹ̀ ní òbá ṣe mọ́ wọ́n lọ kọ́ pé ó tún ti ṣiṣẹ́ rẹ̀ kan lẹ̀ fún inú hadisi Mi'raj anabi sallallahu alaihi wasallam ni lànàbì ti sọ nígbà tó ọlọ́run bá fún ní ìrun àádọ́ta tán anabi wá ní nínú ìjọ rẹ̀ man hamma hasanatan ẹni tó bá gbèrò dáadáa kan kútìbàláú hasanatan á kọ́ kalẹ̀ fún ní dáadáa kan wàlám ya man hamma hasanatan wàlám ya amelha kutibalahu hasanatan ẹni tó bá gbèrò dáadáa kan ṣùgbọ́n kò ṣe dáadáa yẹn á kọ́ pé ó ṣe dáadáa kan mo rò pé ya amelha tó bá ṣiṣẹ́ náà kutibalahu ash a kọ́ pé mẹ́wàá ló ṣe tó bá ṣe wàmán hàmà sàyí àtàn ẹni tó bá gbèrò aburú kan wàlámì yàmẹ́lha ṣùgbọ́n kò wá ṣe kùtìbàláhù hasanatan á kọ́ kó ṣe dáadáa kan fún un ó gbèrò ẹ̀ ní ò bá tún ṣe mọ́ ló yí èròǹgbà ẹ̀ padà á dáadáa kan fún un inú àdìsí mìíràj nígbà táwọn Ànábì sallallahu alaihi wasallam tó lọ sí sánmà ni a rí inú sọ́yìn Muslim nù kìtàbù lẹ́ẹ̀. Isra wal Mi'raj ànábì insha Allah ta'ala wallahu a'lam. alaikum. àwọn ṣayatin ẹ̀rípa máa ń lò bẹ́ẹ̀ nígbà míì ṣayatin wọ́n lò fún gbogbo àwọn tó bá tẹ̀lé ìbìlísù nínú wọn tó ń rán níṣẹ́ aburú tí wọ́n jọ tí wọ́n jọ ṣàìgbàgbọ́ sọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú ẹ̀ wọ́n ń pè wọ́n ṣayatin nígbà míì wọ́n lè lo ṣayatin fún ìran ṣàìtọ́nù gangan nígbà tí wọ́n pọ̀ so kèé ṣe gbogbo àwọn ṣàìtàn ni ò dáa àwọn tó bá ṣe tọ́lọ́run nínú wọn wọn dáa àwọn tí ò bá ṣe tọ́lọ́run nínú wọn wọn ò dáa wallahu a'lam bìlísù lọ́lọ́run ṣẹ́bi léńjọ́ náà mo rò pé ti yé wallahu a'lam lórí rukuru naam ó ní kí ni ìdájọ́ tó wà fún ẹni tó ń kírun lórí ìrùkú tómi ẹkún jáde lójú ẹ̀ well ìdájọ́ ẹ̀ náà ni kó nírun torí omi ẹkún ò jálù àlá bẹ́ẹ̀ sì ni kò bàrún jẹ́ omi ẹkún kò jálù àlá kò sì bàrún jẹ́ ṣùgbọ́n nínú àkídà a wo pé kí ló ṣokùnfà ẹkún ẹ̀ tó bá jẹ́ wípé ní tó ṣokùnfà ẹkún ẹ̀ ni pé wàhálì tó ṣe ó fèlè lóró títí tí fi ń sunkún bẹ̀hùn àbí visa lottery tó rò pé òun ó jẹ tí ò jẹ àbí tẹ́tẹ́ kan tó ta tó ti rò pé owó tóun ó méèkì ó sì ti fi gbogbo owó àkáǹtì ẹ̀ ló fi ta tẹ́tẹ́ ni wọ́n jẹ ṣé o rí pé kéèsì wọn ọ̀tọ̀ ṣùgbọ́n tó yẹ pé ronú nípa ọ̀rọ̀ ọlọ́run bó yóò ro ẹ̀ṣẹ́ níwájú ọlọ́run láìrú bá pé ah, iná o ló wá ń sunkún bá wọn àmì ẹni ọlọ́run lèyún ṣàpé inú àwọn méje tánàbí sọ pé yóò wà lábẹ́ ní ọjọ́ kan tó ṣe pé ó ń ronú nípa kíni nípa ọ̀rọ̀ ọlọ́run ọba lẹ́yìn ìgbà tó kọlíyà ló nìkan títí tómijé fi wá ń dà lójú rẹ̀ irú wọn wà ń bẹ̀ sàǹpọ̀lọ́ sọ̀rọ̀ wọn náà nu suratu Ali Imran bíi àyà two hundred wálẹ̀ ọlọ́run ọba ní alẹ́dínà yàtínà fi kọ́lìkì samawati wal ardi wa ikhtilafi layli wa nahari la hayati li ulul albab alẹ́dínà yàtkuruna Allaha qiyama wa qu'udan wa ala junubihim. ويتذكرون ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ọlọ́run nínú ṣẹ̀dá sánmà àtilẹ̀ àti bí ọ̀sán ṣe ń dòrúbòrú ṣe ń dọ̀sán àmì ni fún àwọn wo ni àwọn tó ní làákàyè àwọn tí wọ́n rántí ọlọ́run ọba nínàró níjókòó àbí tí wọ́n bá fẹ̀gbẹ́ lélẹ̀ wọ́n wá máa ń ronú sí gbogbo ìṣẹ̀dá ọlọ́run ọba ó jáde lẹ́nu wọn pé olúwa wa o ó dá eléyìí lásán ìmímọ́ ni fún ọ làwa níbi ìyá náà èèyàn lè ronú ń pààrọ̀ ọlọ́run kó mi ó jáde lójú ẹ̀ nínú àwọn àmì péyàn jẹ́ ni ọlọ́run wallahu ta'ala alam pẹ́ ọlọ́run kó ṣàánú wa àkọ́kọ́ ni pé kéèyàn má máa fi condition fọlọ́run kéèyàn má máa lérí pé ọlọ́run àìsàn tí ń ṣe mí tó bá lè fún mi ní ìmúláradá màá ṣe nǹkan báyìí ọlọ́run ọba kọjá ẹni tí ó sọ pé òkè torí ọlọ́run ọba iṣẹ́ ń tá a máa fún condition bẹ́ẹ̀ lọ́hún ọlọ́run lè ṣe láì fún condition ànábì discourage wa ń bẹ̀ ànábì nírú nǹkan yẹn máa ń gba nǹkan lọ́wọ́ ahun ni ẹni tí èsì tọ́lọ́run tẹ́lẹ̀ ní àpé ah ọlọ́run tó bá ti lè ṣe dáadáa ẹ́ ẹ́ nama yustakhraju min bakhila bẹ́ẹ̀ ni lóòótọ́ ni bó ṣe wà náà àdìtì yẹn ni ah ọlọ́run tó bá lè ṣe tó ń wá fún yín òun ó sì kan mọ́ṣáláṣí wọn yìí àwọn ẹni ò ní ìdí kó síkì tó ronú pé ó fẹ́ kan mọ́ṣáláṣí àbúfẹ́ ṣe dáadáa sójú ọ̀nà ọlọ́run tẹ́lẹ̀ ìyẹn làkọ́kọ́ tí mo fẹ́ ṣàlàyé fún wa ẹlẹ́ẹ̀kejì tí èèyàn bá ṣe àdéhùn pẹ̀lú èròǹgbà pé òun ó rí múṣẹ kò wá rí múṣẹ in tí ó sì jẹ́ ó rí múṣẹ náà ni pé kò lágbára rẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ fún o takula mr totten astafula ẹ̀ṣẹ̀ wà fún ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ yẹn ọlọ́run bá sọ ìtanràn rẹ̀ ìtanràn rẹ̀ ẹ tó bá lóun ó ṣe nǹkan tí ò ṣe mọ́ ọlọ́run bá sọ tanran rẹ̀ ìtanran rẹ̀ náà ni pé yóò gba àwẹ̀ ọjọ́ mẹ́ta yóò fi ṣe ìtanran pé ó sọ pé òun ó ṣe nǹkan báyìí kò ṣe mọ́ mo rò pé ti yé ó tún yàtọ̀ sí búra o kéèsì tàwọn yẹn ọ̀tọ̀ mo rò pé ti yé ṣùgbọ́n èèyàn kàn ṣe lérí báyẹn pẹ̀lú ògo ọlọ́run tí ò bá ti wá rí múṣẹ yóò gba àwẹ̀ ọjọ́ mẹ́ta láti ṣe ìtanran yẹn kódà kéèyàn ti lérí pé òun fẹ́ ṣe nǹkan lẹ́tà lè wá gbọ́ pé àwọn àwọn àfáà tó nímọ̀ wá ṣàlàyé pé kí ò bá ṣẹ̀rí àmú ànábì ní èyí tó da yẹn ni kéèyàn ṣe èyí tí ò da téèyàn ti lérí ẹ̀hún kéèyàn tó lọ ṣe kàfàrà èyí ó tún gbààwẹ̀ mẹ́ta èyàn ò ní ṣe nǹkan yẹn mọ́ wallahu ta'ala alam. wàlẹ́kùn sàlám. ó dìpẹ́ǹd tábà mọ ìtàn ìpìlẹ̀ kí ló bí èrìgbò kí ló bí tábà mọ tàn rẹ̀ tábà mọ ìpìlẹ̀ tábà sì mọ bí wọ́n ṣe ń ṣe ń jọun á lè dájọ́ lé lórí sẹ́yìn pé ìjẹ́ṣu kò ní rújú lórí pé ọdún ẹbọ lè yún mùsùlùmí ò lè bá wọn ṣe ìyẹn clear ẹ̀hẹ́n tèrìgbò yẹn tá a bá lọ wò ó nípìnlẹ̀ tó bá ti jẹ́ pé ẹbọ ni wọn ò bá wàá yí padà ní ìsìn kọ́rọ̀ wa máa lọ́dọ̀ ọ̀rọ̀ christian tí wọ́n ní kírísímàsì pé ẹ àwọn ti change orúkọ ẹ̀ lóòótọ́ ọdún ẹbọ àwọn ará róòmù ni ṣùgbọ́n ọjọ́ bíi jésù làwọn wá ń ṣe ń bẹ̀ ń sìn ìyàpáàna bíi padà sọ pé tó bá yá àwọn nǹkan tó jẹ́ nǹkan èèwọ̀ àwọn èèyàn ò yí padà wọn ò máa fún un lóko mí ìyàtọ̀ sóko yẹn láti sọ́dẹ̀ tọ́ gbòrògbé bí ìgbà tí wọ́n sọ tí di tonic wine nígbà tó yá wọ́n tún sọ di tonic atẹ́jẹ̀ṣe ẹ wo gogoro tí wọ́n mú bẹ̀ wọ́n ní wọn ò so so kò ní mu advice tèmi ni pé ìmọ̀ràn mi pẹ̀lú èyí tí mo rọra rí nu tí wọ́n ń ṣe ni pé kéèyàn má bá wọn kópa ń bẹ̀ ìmọ̀ràn tèmi nu ìdí tí ó sì fi rí bẹ́ẹ̀ pọ̀ tí mi ní lè ṣàlàyé ń